الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل مرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 فقد فاز فوزا عظيما فإن أحسن الكلام كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك فún Ọlọ́run Ọba alhamdulillah Ọlọ́run Ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tó ga jù tí Ọlọ́run Ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé Ọlọ́run Ọba ṣe wá ní mùsùlùmí. Mm -hmm àìní jẹ́ mùsùlùmí má ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́hún kọlọ́hún kó pa wá ní mùsùlùmí abẹ́lọ́hún kọlọ́hún jẹ́ kí islam wúlò fún wa nínú sàárè abẹ́lọ́hún kọlọ́hún jẹ́ kí islam wúlò fún wa ní gbangba ta alikiyama abẹ́lọ́hún kọlọ́hún jẹ́ ajẹ́ni alijanna pẹ̀lú sábàbí islam adúpẹ́ fọkànbalẹ̀ tí ọlọ́run ọba ṣe fún wa lágbègbè yìí kí ọlọ́run má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó bá a ṣe sí agbègbè yìí gbogbo àwọn agbègbè tí ó sì ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ kọ́lọ́n kó bá a fi síbẹ̀ adúpẹ́ àlàáfíà tọ́lọ́run ṣe fún wa àlàáfíà náà kọ́lọ́n kó má gbà ní ọwọ́ wa àlékún àlàáfíà kọ́lọ́n kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò ní àlàáfíà kọ́lọ́n kó bá fún wọn ní àlàáfíà abẹ́lọ́hún fún ìbára wa sọ̀rọ̀ ti tòní èmi tí màá máa bá wa sọ ọlọ́run ṣe ni tí màá fi rí ẹ̀san níwájú ọlọ́run ẹ̀yin náà tẹ́ máa gbọ́ kọ́lọ́run ni tẹ́yin ló fi rí ẹ̀san níwájú ọlọ́run àgbọ́yé ọ̀rọ̀ náà kọ́lọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa gbọ́ la hawla wala quwwata illa billahi aliyul azim tafsiri wa tànà ó wáyé nínú súrátù nahli quran sixteen aya thirty nine òní àti ṣe tẹ̀síìrì lánàá ìwọ̀nba èyí tí a lè kà lánàá wọ́n kà fún wa a sọ̀túnmẹ̀ fún wa ká tó máa bá tẹ̀síìrì tòní lọ bisimilahi. أعوذ بالله من الشيطان الرجيم ليبين لهم الذي يختلفون فيه. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó sọ fún wa nínú àyà yìí pé lára àwọn nǹkan tí ó jẹ́ ìdí tí ọlọ́run ọba ó fi gbé wa dìde tó jẹ́ reason tọ́lọ́run ọba fi máa gbé wa dìde níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run ọba ní lè yorùbá yìí nítorí kí ọlọ́run ọba ó lè ṣàlàyé láwùmọ̀lẹ́dì yẹtẹlifóònù fi kó ṣàlàyé fún gbogbo ọmọ ènìyàn kí ló fẹ́ ṣàlàyé fún wọn kí ló fẹ́ ṣàfihàn fún wọn alladhi yaktalifuna fihi nǹkan tí wọ́n ń yapa ẹnu ń bẹ̀ àwọn nǹkan tá à ń yapa ẹnu ń bẹ̀ ọ̀pọ̀ gan-an gbogbo ẹ̀ pátá tí ò wá yé wa yìí ọlọ́run ọba ó gbé wa dìde yóò wá jẹ́ kí gbogbo ohun tí ò yé wa pátá kó wá di nǹkan tó jẹ́ pé ó máa yé wa. ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́wọ́n bá tún mú wá ń bí ìyẹn náà ni pé. وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين. ọlọ́run ọba ní ìdáàfígbé yín dìde ń jọ gbẹ̀ǹdẹ̀ alkiyama òun náà ni kó lè bá a jẹ́ pé àwọn tí wọ́n ṣe kèfèrí kí wọ́n lè bá a mọ̀ wípé òpùrọ́ làwọn nígbà táwọn wà láyé àwọn ń parọ́ fáwọn èèyàn ni àwọn ń tàwọn èèyàn jẹ ni so káwọn náà lè bá a mọ̀ pé irọ́ làwọn pa orí irọ́ làwọn wà orí irọ́ làwọn kú lé lórí ọlọ́run ní nǹkan méjì lọ́lọ́run bá darúkọ ń bì àìtún ti fún wa láwọn reasons míì náà tẹ́ pé ọlọ́run bó fi gbé wa dìde ṣùgbọ́n ọlọ́run bá darúkọ méjì níbí yìí ìta ń yapẹ́ ẹnu níbẹ̀ ọlọ́run bá fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ká mọ òdodo ti bẹ́ẹ̀ àwọn tó jẹ́ kèfèrí irọ́ tí wọ́n ń pa fáwọn èèyàn ọlọ́run bá fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé òpùrọ́ làwọn o kí gbogbo ayé náà sì mọ̀ wípé òpùrọ́ ni wọ́n ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa bóòlà bóòní bóòní ìgbéǹde ó dàbí gbogbo àwọn àlámọ̀rí tó kù náà ni ọlọ́run bá wa kó gbogbo ẹ̀jọ pọ̀ lódìdí nam. إنما قولنا لشيء إذا أردناه. ọlọ́run ní gbólóhùn àwa ọlọ́run tá a máa ń sọ sí ara nǹkan tá a bá gbèrò pa a fẹ́ ṣe ọlọ́run kí ni gbólóhùn náà. an naqula lahu kun ọlọ́run ní gbólóhùn náà ni pé a sọ fún nǹkan tá a bá fẹ́ ṣe wípé kún rí bẹ́ẹ̀ ọlọ́run ní fàyà kúùnù yóò dẹ̀ rí bẹ́ẹ̀ ìṣesí tọ́lọ́run ọba máa ń ṣe nìyẹn gbogbo ohun tọ́lọ́run ọba ti fẹ́ ṣe pátá yányán ọlọ́run ọba ò ní rí bẹ́ẹ̀ nǹkan yẹn ó sì wá di nǹkan tí ó rí bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ náà ni gbéǹde náà ọlọ́run ọba ọ̀ máa kọ́ máa ṣẹlẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ ní ojú ẹsẹ̀ náà. والذين آجروا في الله من بعد ما ظلموا. ọlọ́run ní àwọn tí wọ́n fi ìlú tí wọ́n ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fi sílẹ̀ tí wọ́n fi ẹbí wọn sílẹ̀ nítorí ẹ̀sìn ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó jẹ́ wípé wọ́n ti fìnira kàn wọ́n wọ́n ti ṣàbòsí sí wọn látara ẹ̀sìn ọlọ́run ọba wọ́n fìyà jẹ wọ́n látara ẹ̀sìn ọlọ́run ọba wọ́n wá rí i pé ìlú yẹn convenient fáwọn láti lè máa ṣẹ̀sìn wọ́n wá kúrò bẹ́ẹ̀ wọ́n wá fi ìlú náà sílẹ̀ wọ́n wá gba ìlú tí wọ́n ti lọ máa ṣe ẹ̀sìn dáadáa wọ́n wá gbàbẹ̀ lọ náà lanubawwihannahum fid dunya hasana. ọlọ́run ni à ń bọ̀ wá yan àyè fún wọn láyé ń bì yìí á yan àyè fún wọn láyé ń bì yìí tí ó dẹ̀ jẹ́ hasanatan nǹkan tó máa dá làwọn ọlọ́run ọba máa ṣe fún wọn láyé ń bì yìí. wala ajrul akhirati akbar. ọlọ́run ni ẹ̀san ọjọ́ gbèǹde alkiyama ó tún wá tóbi ju tilẹ̀ ayé tá a la fẹ́ ṣe fún wọn ó tún tóbi jù lọ. law kanu ya'lamun. ọlọ́run ni tó bá jẹ́ wípé àwọn èèyàn yìí ká ní wọ́n bá ti mọ̀ ni wọ́n bá tún ṣe dáadáa jù báyẹn lọ ọ̀ kó bá yẹ pé àwọn kèfèrí tó lé wọn jáde ká ní wọ́n bá ti mọ̀ ni pé ọlọ́run bọ́ ń yáàyè fún wọn wọ́n bá ti lé wọn jáde. No. الذين صبروا وعلى ربهم يتوكلون. ọlọ́run ní àwọn tó ṣe ìjírá yìí ọlọ́run ọba mú ìròyìn méjì wá tí ń bẹ lára wọn ọlọ́run ní ìròyìn àkọ́kọ́ wọ́n jẹ́ ẹni tó ṣe sùúrù lórí gbogbo ìnira táwọn èèyàn fi ń kàn wọ́n látara ẹ̀sìn ọlọ́run wọ́n jẹ́ ẹni tó ṣe sùúrù ìròyìn ẹlẹ́ẹ̀kejì wọn ò gbára lẹ́nìkan kán ọlọ́run ni wọ́n gbára lé so wọn ọ̀lọ́ máa wá pé ẹnìkan káwọn wá lọ máa bá pé òun ni kọ́ wá ràn wọ́n lọ́wọ́ kí wọ́n wá lọ bẹ́ nìkan pé má jẹ́ kí àwọn kèfèrí ó fìyà jẹ wá kí wọ́n lọ bá kanú àwọn kèfèrí kí wọ́n wá fún wọn ní fọkànbalẹ̀ pé wọn ò ní fìyà jẹ yín ṣùgbọ́n ẹ̀yin náà ẹ̀ ní sẹ́sìn yín máa wọn ò ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba wọn nìkan òun náà ni wọ́n gbẹ́kẹ̀lé وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم ọlọ́run àwọn kèfèrí tí wọ́n ń béèrè wípé màláìka ni kọ́lọ́run ọbọ̀ sọ̀kalẹ̀ àbí nǹkan míì ni ọbọ̀ ṣe lánàá bí ọlọ́run ọlọ́run wa ń ṣàlàyé fún wípé gbogbo àwọn tó ti ṣáájú lọ pátá tá a ṣe lánàá bí àwa ọ̀ránṣẹ́ síwájú wa ànábì àyàfi kó jẹ́ pé ọkùnrin là á máa ránṣẹ́ ọlọ́run ọba ọ̀ràn obìnrin níṣẹ́ so dáwà obìnrin kì í ṣe dáwà tọ́lọ́run ọba rán sọ́kùnrin kó wa máa ṣe dáwà fún ọkùnrin kò síbi tó wà rárá so dáwà obìnrin o lè ṣe láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ àbí kó ṣe láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn tó jẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ kó ṣe dáwà fún wọn so eléyìí ni dáwà tó jẹ́ pé ọlọ́run bá gbélé wọn lọ́wọ́ gan ṣùgbọ́n iṣẹ́ ìjànà bíi ọlọ́run kò sẹ́ni lọ́ba máa ń yàn ní ìjànà bíi ọlọ́run illa rijalan àfikọ́ jẹ́ àwọn ọkùnrin náà. فاسألوا أهل الذكر إن كنتم لا ọlọ́ni àwọn ọkùnrin la máa ń ránṣẹ́ lọ bá láti sánmà tíṣẹ́ ó wà láti sánmà táwọn aránṣẹ́ wa bá wọn ọlọ́ni fàṣẹ alu aladikiri ọlọ́ni ẹ béèrè lọ́wọ́ àwọn tá a ti fún ní tí àṣìwájú ṣé ọkùnrin la máa ń ránṣẹ́ ni àbí kìí ṣe ọkùnrin ọlọ́ni ẹ lọ béèrè lọ́wọ́ wọn. In kuntum la ta'lamun. ọlọ́run tó bá ti jẹ́ pé kò yé yín tẹ́ ẹ bá mọ nǹkan tá à ń sọ dáadáa ẹ lọ béèrè lọ́wọ́ wọn ẹ rí i pé ọkùnrin ni àmọ́ ránṣẹ́ àkìrúnbìnrin ṣẹ́ àìsí ìrànmọ́lá ìkà ní iṣẹ́. bilbayyinati wazzubur. ọlọ́run ní àwọn tá a máa ránṣẹ́ kò sẹ́ni kankan nu wọn tá a ránṣẹ́ àyàfi kó pé ká fún un ní nǹkan tí yóò fojú hàn tí ó jẹ́ àwíjàre àwọn evidence tí ó jẹ́ nǹkan tó yẹ pé èèyàn ò ní lè takò a máa ń fún àwọn ànábì ọlọ́run a sì tún máa ń fún wọn ní ìwé tó jẹ́ pé àwọn èèyàn ó lè máa kà tíwèé yẹn wá látọ̀dọ̀ ọlọ́run. وأنزلنا إليك الذكر لتبين للناس ọlọ́run àwa la sọ̀kalẹ̀ fún wa ànábì àdìkìrọ̀ ìtàn pé ní dìkìrọ̀ onáà ní kùránì níbẹ̀ yẹn ní tiwájú ó jẹ́ àwọn òwe sánmà tó ti wá bìfọ kùránì níbi bí ọlọ́lá wa la sọ kùránì kalẹ̀ fún ọ so gbogbo òwe tó wá láti sánmà ó kọ wọn a máa jẹ́ àdìkírù sọ ọlọ́ni àwa la sọ kùránì kalẹ̀ fún ẹ. litubayyina linnasi ma nuzzila ilayhim. ọlọ́ni rízìn tàbí sọ kalẹ̀ ni pé ìwọ máa ṣàlàyé fáwọn ènìyàn nǹkan tá a ti sọ̀kalẹ̀ fún wọn. wàlà aláhùn yàtàfàkàrú. ọlọ́run nítorí pé a fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa ronú sí ọ̀rọ̀ ọlọ́run ọba dáadáa a fẹ́ káwọn èèyàn máa ronú sí ọ̀rọ̀ ọlọ́run dáadáa kí wọ́n máa mọ̀ nípa wípé ìtànàbí bá ti ṣàlàyé lẹ̀ kí lànà bí gbà lérò àṣẹlẹ̀ fún wa afẹ́ káwọn èèyàn ọmọ mọ̀ dáadáa kí wọ́n máa ronú sí i dáadáa náà. أفمن الذين مكروا السيئات أن يخفف الله بهم الأرض orí àyàtà wà ní ọlọ́run ní àwọn tí wọ́n dètè burúkú àwọn tí wọ́n dá ọgbọ́n tí ò dáa nípa ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run ní ṣé wọ́n wá fọkàn balẹ̀ ni wípé àwa ọlọ́run ọba a lè fi lẹ́ẹ̀lẹ́ gbé wọn mì ọlọ́run ní ṣé wọ́n fọkàn balẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ní ṣé wọ́n rò pé a lè fi lẹ́ẹ̀lẹ́ gbé wọn mì. أو يأتيهم العذاب من حيث لا يشعرون. àbí wọ́n lérò wípé ìyà ọlọ́run ọba ò lè wá bá wọn ní àwọn ọ̀nà tí wọn ò ro kàn sí so orí àyà iná láti bẹ̀rẹ̀ tẹ̀síìrì lónìí wọn kà fún wa àti wọn bá dá bá tún lè kà so náà ni wọn fẹ́ kà fún wa nísìnyí أعوذ بالله من الشيطان الرجيم أفمن الذين مكروا السيئات أن يقصف الله بهم الأرض أو يهتيهم العذاب من حيث لا يشعرون أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرهوف رحيم أولم يروا إلى ما خلق الله من شيء يتفيه ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ ga ó aya forty five òun náà ni a wà nínú suratu nahli aya forty five òun náà ni a wà aya náà wá ń ṣàlàyé fún wa nípa ìmọ̀ sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí pé àánú ọlọ́run ọba òun náà lọ́lọ́run ọba ń ṣe torí pé ọlọ́run ọba ètètè jẹ́ èèyàn níyà ọlọ́run ọba ò kì í tètè jẹ́ èèyàn níyà àìtètè máa jẹ̀yàn yá ọlọ́run òun ló jẹ́ kí àwọn kèfèrí kí máa ṣe bó tu wọ́n lórí ilẹ̀ ṣùgbọ́n lórí àyà yìí wá ní ọlọ́run bá wá fẹ́ sọ fáwọn kèfèrí wípé gbogbo ọ̀nà pátá yányán òun lọ́lọ́run ọba lè gbà láti fìyà jẹ ọmọ ènìyàn sọ ọlọ́run ọba wá mú àwọn ọ̀nà mẹ́rin wá níbi bíi ọ̀nà alákọ̀ọ́kọ́ tọ́lọ́run ọba mú wá níbi bíi ọlọ́run ní afa amina lẹ́dí. afa amina lẹ́dí namakaru sẹ́yìn ha ti hàn yọ́ọ̀sì fọlọ́ òbí ìmúláhàrún. ọlọ́run ní àwọn tí wọ́n ń dẹ́ ọgbọ́n àwọn ọgbọ́n èyí tó jẹ́ wípé ọgbọ́n tí ò dáa ni nítorí wípé èròǹgbà wọn pẹ̀lú ọgbọ́n tí wọ́n ń dá yìí wọ́n fẹ́ẹ́ máa jẹ́ ìṣekèfèrí sọ́lọ́hún. So ìyapa ọlọ́run òun náà ló wà nínú gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí so gbogbo ọgbọ́n àwọn pátá yanyan ó lídì sí ìṣèkèfèrè sọlọ́run àbí kó lídì sí ìyapa ọlọ́run àwọn èèyàn a máa dètè oríṣiríṣi tó jẹ́ wípé ọlọ́run ọba ó sọ fún wa pé nǹkan kan jẹ́ èèwọ̀ àwọn èèyàn wà máa dá ọgbọ́n tí ó fi di ẹ̀tọ́ fún wọn a ti ṣàlàyé náà fún wa rí pé àwọn kan wà tọ́lọ́wọ́n bá sọ fún wa pé ìjọ sátọ̀dé ẹ̀ má dẹ̀dẹ̀ ẹja wọn á ọgbọ́n wo làwọn fẹ́ dá tí kìíní yóò fi di ẹ̀tọ́ ìjọ sátọ̀dé ẹlẹ́ja máa ń wá sókè so látara bẹ́ẹ̀ wọ́n dẹ̀ wọ́n sílẹ̀ ní ọjọ́ Friday tó bá di dalẹ́ Friday ni wọ́n ti dẹ̀ wọ́n wọn sílẹ̀ ẹja ò wá kó síbẹ̀ ẹja ò máa ṣeré nú àwọn náà níjọ́ sátọ̀dé yìí wọ́n wà dọ́gbọ́n dé àwọn náà lẹ́nu níjọ́ sátọ̀dé tó bá níjọ́ sànńdé wọ́n wà kó ẹja tí ń bẹ nínú àwọ̀ wọ́n wá gbà wípé nínú net wọ́n gbà wípé àwọn òkúkú dẹdẹ níjọ́ sátọ̀dé bẹ́ẹ̀ làwọn èèyàn náà máa ń dọ́gbọ́n sí gbogbo tọ́lọ́run bá ti sọ di èèwọ̀ àwọn èèyàn máa dọ́gbọ́n sí káwọn máa dọ́gbọ́n sí tọ́lọ́run bá sọ di èèwọ̀ gbogbo ọgbọ́n téèyàn bá ń dá ète téèyàn bá ń dá lórí tọ́lọ́ bàbá sọ di èèwọ̀ tí wọ́n gan òkè bóòlù àti fẹ́ dọ́gbọ́n sọ kínní ìdẹ́tọ̀ ète yẹn ọ̀tọ̀ lè yóò jìyà rẹ̀ ọ̀tọ̀ lè yóò tún wá jìyà nǹkan téèyàn ṣe ní ọ̀tọ̀ so ọlọ́run ọba ní gbogbo ẹni tí bá ń dọ́gbọ́n aburú tí ó jẹ́ ọgbọ́n tí ó dá nípa ẹ̀sìn ọlọ́run ọba kì í ṣèyẹn nìkan náà ni ọgbọ́n tá a tún lè sọ. So, ẹlòmíì ẹni tó bá jẹ́ onímọ̀ tí ń ṣe dáwà nítorí ìtọ́lọ́hún àwọn kan lọ plan fún wọn wò wípé ẹja bókọ rẹ̀ jẹ́ ẹja dojú tì í sọ látara pé kó mọ̀ bá a máa rí dáwà yẹn ṣe lọ mọ́ ọgbọ́n ẹ̀wẹ̀ náà nìyẹn náà àwọn èèyàn fẹ́ pa àwọn ànábí ọlọ́run àwọn èèyàn fẹ́ ti àwọn ànábí ọlọ́run mọ́lé oríṣiríṣi nǹkan làwọn èèyàn fẹ́ ṣe ègèsì àwọn ànábí ọlọ́run àtàwọn tó gbà fún ànábì ọlọ́run gbogbo ọgbọ́n ẹ̀wẹ́ yìí làwọn èèyàn ti dá síwájú ọmọ ẹni bá tún dọ́gbọ́n ẹ̀wẹ́ yẹn ní ìsìn ọlọ́run ọba wa ń wọ̀nù wọn nínú àyà yìí ọlọ́run ní àyàksífọ̀lọ́ òbí ìmọ̀lẹ̀ ọ̀rùd ọlọ́run ní òun ọlọ́run ọba kí wọ́n má fọkàn balẹ̀ òun lè fi ilẹ̀ ẹlẹ́ òun lè fi gbé wọn mì eléyìí ò kì í ṣe tuntun nítorí wípé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ti jẹ́ ẹni tó ti fi ilẹ̀ ẹlẹ́gbẹ́ àwọn èèyàn mì síwájú ọlọ́run ọba ti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá sọ fún wa kọ́rùn ọlọ́run ọba filẹ̀ ẹlẹ́ ó mi àṣàlàyé lè fún wa àìmọye àwọn èèyàn kódà àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn lútù ọlọ́run bá ní kí jìbìrì ìlú kó fìyẹ́ rẹ̀ gbé wọn lọ sókè kọ́ wá wá da orí wọn kodò wá sílẹ̀ ẹlẹ̀ ọ wá da orí wọn kodò wá ilẹ̀ ẹlẹ̀ ilẹ̀ ẹlẹ̀ náà wọ́n tún wá padà sí ilẹ̀ ẹlẹ̀ ló gbé ogun wọn mi. sọ látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ó ti ṣe irú ìyà báyìí kan tó ṣáájú lọ débi pé a wàá wípé báyà ọlọ́run ọba ò tí ì fi irú yàbẹ́ ìjà wọn kan ó ti fi jà àwọn èèyàn kan ó sì tún kápá látúnfi fi jẹ àwọn tí bá tún ṣe bẹ́ẹ̀ nísìn so ìyá alákọ̀ọ́kọ́ òun náà nìyẹn ọlọ́run ìyá ẹlẹ́ẹ̀kejì. àwọn èèyàn ti mú àdàbò mi ń ha ètò láàyè ṣòro. àbí jẹ́ pé kíyà ọlọ́run ọba kó wá bá wọn mìnà àìsùn láàyè ṣòro lọ́nà tó jẹ́ wípé àwọn gan ọmọ pé yá ọlọ́run ní ń bọ̀ ìyá ọlọ́run ọkàn dè ní. ó ti ṣẹlẹ̀ sí àwọn èèyàn údù bẹ́ẹ̀ ìbàdàn ọlọ́run bá fẹ́ jẹ wọ́n ọlọ́run ọba ní kí òjò sú àwọn èèyàn údù wa ní àádá àárídùn mọ̀mọ́tẹ́rù wọ́n ní òjò tọrọ yìí wọ́n ní òjò tó fẹ́ rọ̀ fún wa ni àwọn yẹn wá lọ dá nǹkan nù sọ ìgbà tí wọ́n rí òjò tó sú mustekbela audiyatihim ó wá síbi àwọn abi ìsàlẹ̀ òkè ibi tójú ó ti máa tágbàrá ó ti máa lọ tí ó ti máa lọ tí ó ti máa bọ̀ wọ́n ní a òjò eléyìí mọ̀mọ́tẹ́rù náà òjò tó jẹ́ wípé ó fẹ́ rọ̀jò fún wa ni kálukú ọlọ máa kálukú fọ nǹkan nù kí wọ́n gbé omi ọlọ́ni kánàbí ọlọ́run ọba sọ fún wa bali uwa masita jadtunbi ìyàtẹ̀ ẹni kọ́ wa jẹ yín òun ló délẹ̀ sọ ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n lérò ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n rí ọlọ́run ọba ẹni ọba fẹ́ fi àjẹ́ gbà mí kò ní mọ̀ òun ó rò pé orin ló dé ìpè a ah, ètè tá à ń dá a mà tún rí owó kan bẹ́ẹ̀ àwọn kan mà tún máa ń pè wá pé wọ́n mà tún pọ́n wa lé wọ́n mà tún ṣe báyìí òun ti wá lérò pé dáadáa kan ló fẹ́ wà nínú nǹkan tí wọ́n fẹ́ ṣe fún un ọlọ́run bá wàá fi àjẹ́ látara àbí tó lérò yẹn so ètò ẹ pé láàyè ṣòro kọ̀ mọ̀ wípé ìyá fi jẹ òun òun ó rò pé kí ni ọ dáadáa òun lọ fẹ́ jẹ́ tòun so abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ọlọ́run bá ti fi fúwẹ́ náà jẹ àwọn èèyàn tí wọ́n jẹ àwọn èèyàn udu so kaumun so ud àwọn èèyàn anábì ọlọ́run ọba àwọn tá à ń pè ní aadu so ọlọ́run ọba ti fi jẹ wọ́n nam. aw ya'khudhahum fi taqallubihim famahum bimu'jizin àwọn yakudahum peter kọlùbìhìm àbí kó ṣe wípé ọlọ́run ọba máa fìyà jẹ wọ́n peter kọlùbìhìm èyí tó jẹ́ wípé wọ́n máa tẹ́málẹ̀ yẹn ń takọ́ lábà máa move here and there àwọn kan máa ṣe gbogbo ìgbésí ayé lọ ni tàlákọ̀ọ́kọ́ ẹ̀ka yẹn ni pé ó lérò pé ìrọ̀rùn ló dé kí ni o ìyà ọlọ́run ló sì dé ìyẹn yàtọ̀ eléyìí peter kọlùbí kálukú ń ṣiṣẹ́ òjò rẹ̀ lọ kálukú ń ṣiṣẹ́ òjò lọ àwọn tó ń travel travel àwọn tó ń lọ wọ́n ń lọ àwọn tó ń bọ̀ wọ́n ń bọ̀ wálé gbogbo rí pé yes so ilé ayé kí ni ọ ó ń lọ bó ti yẹ kó máa lọ dẹ́pẹ́ ni peter kọlùbí níbi moving here and there kéèyàn máa lọ kó máa bọ̀ sọ nígbà tí kálukú bá ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ kálukú ń ṣe gbogbo nǹkan tó yẹ kó máa ṣe ọlọ́run bó dẹ̀ mú yáde lẹ́ẹ̀kan náà ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ sọ fún àwọn èèyàn tó yẹ kó ti ṣáájú lọ tẹ̀pẹ́ ọlọ́run bá fi wọ́n lẹ́ẹ̀kan máa ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe ọlọ́run sì ní kí jìbìrì lò ké mọ́ wọn lẹ́ẹ̀kan náà gbogbo wọn sì dákẹ́ lẹ́ẹ̀kan náà so wọ́n sì kú bẹ́ẹ̀ ara ètò ọlọ́run ọba ni so ara ètò ọlọ́run ọba òun náà ni eléyìí ìtọ́já yìí pé ọlọ́run ọba máa ń ṣe láti lè fìfìyà jẹ èèyàn ọlọ́run ọba máa ń ṣe bẹ́ẹ̀ èèyàn ò tiẹ̀ ní èèyàn kàn máa bá gbèsè ayé tèèyàn lọ ni ibi títí bá gbèsè ayé ẹ lọ ìyà ọlọ́run ọba ọba dé bá so ìyẹn ni pé àtàkọ́ lòrùn ọlọ́run ọba máa pa àwọn èèyàn rẹ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́run ti pa àwọn tó dètè ọgbọ́n ẹ̀wẹ́ ọlọ́run ti pa àwọn rẹ̀ pẹ̀lú eléyìí náà ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́run ọba sọ bẹ́ẹ̀ ni ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin. àwọn ya khudahum ala takhawufin fa inna rabbakum larahufur rahim ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó tún wá ń ṣàlàyé fún wa níbi àóyà kúdàhùn sọ àti paraya ti yẹn fi takọlùbí famahum bí mo jìzì. àóyà kúdàhùn fi takọlùbí famahum bí mo jìzì. ọlọ́run ọba yóò jẹ́ ẹni tó ṣe yí yóò fìyà jẹ wọ́n nígbà tí wọ́n bá ń lọ tí wọ́n bá ń bọ̀ ọlọ́run ni wà fàmà ó bí mo jìzì. ọlọ́run ní àwọn ọlọ́run ọba wọn ò lè sọ wá dọ̀lẹ́ láéláé fàmà ó ń bí mọ̀ jèsè yìí gbogbo àwọn èèyàn tá a bá fẹ́ parẹ́ sọ ọlọ́run ní wọn ò lè ṣe kí ni ọ wọn ò lè sọ wá di ọ̀lẹ kí wọ́n nìkan wá wà nù wọn kọ́ sọ pé a agbára ń bẹ lọ́dọ̀ ọ̀hún débi pé agbára ọlọ́run wà ní karu ẹ̀ níbẹ̀ ọlọ́run kò sínú wọn kò sẹ́ni náà tọ́lọ́run bá ń sọ bẹ́ẹ̀ nìyẹn tọ́lọ́run bá bá ṣe tán àti fìyà jẹ àwọn èèyàn ọlọ́run ní tó ń bá ti ṣe tán àti fìyà jẹ èèyàn ọlọ́run ọba ìṣẹ̀ wọn wá sọ ẹnìkan wà wà nù wọn tí ó wàá sọ lọ́run ọba di ọ̀lẹ kò ṣeé ṣe bẹ́ẹ̀ kò ṣeé ṣe bẹ́ẹ̀ so tọ́lọ́run ọba ń ṣàlàyé fún wa òun lélẹ̀ náà ẹlẹ́kẹrin. àwòyà àkọ́dà hùn rẹ̀ látàkọ̀ wọ́n fi ń. فَإِنَّ رَبَّكُمْ لرؤوف رحيم. أو يأخذهم ọlọ́run ọba lè fìyà jẹ wọ́n aláàtàkọ́wùfẹ́ so tàkọ́wùfù yìí ìtumọ̀ méjì òun ló wà tá a bá gba ìtumọ̀ méjèèjì wọlé yóò jẹ́ wípé ọ̀nà méjì la pín sí ìtumọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni tàkọ́wàfà òun náà ni pé kẹ́rù ọmọ bàyàn òun ni wọ́n ń pè ní tàkọ́ wà fàmìmánà kọ́ fà ọlọ́run ọba àtúmọ̀ pa àwọn èèyàn kan rẹ́ tí wọ́n ti ṣe ọlọ́run tán yányán ìgbà tí ṣe ọlọ́run ọba ẹ̀rù wa ń bá wọn pé ọlọ́run ọba fẹ́ fìyà jẹ wọn àwọn gẹ́gẹ́ tí wọ́n ń bẹ̀rù àwọn ti ṣe ọlọ́run o ah ọlọ́run ti wá fẹ́ fìyà jẹ àwọn báyìí wọ́n wá ń bẹ̀rù lọ́wọ́lọ́wọ́ bọ́lọ̀ ti fẹ́ fìyà jẹ wọn ọlọ́run ọba tún máa fìyà jẹ wọn náà ara ètò ọlọ́run ni torí pé wọ́n ti ṣe lójú ẹ̀ wọ́n ti ṣe lójú àmì ọlọ́run ọba sì ti wò pé òun ọ̀gbà túbà àwọn mọ́ sọ àwọn wá wá sọ pé a ẹ̀rù ti wá dé bá ẹ̀rù wá ń bà wọ́n báyìí pé ìyà ọlọ́run ọba ti dé ọlọ́run ọba tún lè fìyà jẹ wọn ara ti tóbi ọlọ́run ni tóun ti bí wọ́n ti wà lórí ìtàkọ́ wùfìn orí ìbẹ̀rù tó ọlọ́run ọba máa fìyà jẹ wọ́n torí pé ó ti decide pé òun ṣe tán àti fìyà jẹ wọ́n ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni tàkọ́ wùfìn ìyẹn ni gbogbo àwọn tó yẹ pé àwọn àáfàá òun ni wọ́n mú torí pé wọ́n gbà pé téèyàn bá ti ń bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba ìmọ̀ sàmójúkú fún yàn téèyàn bá ti ń bẹ̀rù ọlọ́run yẹn lọ́kọ́rọ́kọ́ ọ̀gọ̀rọ̀ àwọn àfáà òun ni wọ́n mú lọ́dọ̀ àwọn ìran Quraish tàkọ́ wà fani kéèyàn bẹ̀rù ṣùgbọ́n nínú ìran kanú àwọn lárúbáwá náà ń pè ní Uzail ìran Uzail tí wọ́n bá ní tàkọ́ wà fà ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ tiwọn òun ni kéèyàn máa dín nǹkan kù lẹ́yọ kọ̀ọ̀kan kéèyàn máa reduce nǹkan lẹ́yọ kọ̀ọ̀kan yẹn ni pé ọlọ́run ọba tó bá wù ó lè máa fìyà jẹ yín ní ẹyọ kọ̀ọ̀kan <laughs> ẹyọ kọ̀ọ̀kan àbí ìlú kọ̀ọ̀kan àbí fámìlì kọ̀ọ̀kan ọlọ́run lè máa fìyà jẹ yín díẹ̀ díẹ̀ tó bá wọ ọlọ́run gbogbo àwọn tó ṣe lọ́hùn tí wọ́n bá pọ̀ lọ ọlọ́run ẹ̀yà àwọn díẹ̀ eléyìí kan kọ́ parun náà àwọn yòókù ó sì mọ̀ ẹ́ rí pé àwọn eléyìí ti parun àwọn náà sì máa retí ìparun tiwọn náà wọn ò sì lè sámọ́lọ́n lọ ọlọ́tún àwọn eléyìí náà ilé ẹ̀tún parun ti yín so àyọ̀tún ká wọn díẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run àmọ́ pa wọn kí ni ọ ní díẹ̀ díẹ̀ pẹ́ẹ́nì kankan wọn ò sì lè bọ́mọ́lọ́n lọ so ìyẹn ló túmọ̀ tọ́lọ́run ọba ti sọ wájú náà wípé fàmà ń bí mòjìzì àlè jẹ́ni tí wọ́n sọ wá dọ̀lẹ́ àlè pààyàn ní díẹ̀ díẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan pẹ́ ń tá a fẹ́ parun wọ́n pàpà ti fẹ́ parun rùn sọ táàsì wa máa pa wọ́n díẹ̀ díẹ̀ táà máa pa wọ́n díẹ̀ díẹ̀ rùn táà máa pa wọ́n díẹ̀ díẹ̀ rùn ọlọ́run la lè ṣe bẹ́ẹ̀ pé lúgà àwọn uzaid òun náà ni tààkọ́ wàfà wọ́n ní umaru wà lórí mímbàrí njọ́ kan gẹ́gẹ́ bí àwọn tafsiri tó ti ṣáájú lọ gẹ́gẹ́ bí wọ́n ti gbà wá wọ́n ní ó wá ń béèrè máàna tààkọ́ wàfà wọ́n wá ní ọkùnrin kan wà lẹ́lẹ̀ níjọ́ náà tó jẹ́ uzail ó ń béèrè aya yìí òun ló wá túmọ̀ rẹ̀ pé tànà kọsọ̀ òní máa ń túmọ̀ sí kéèyàn ọmọ dín nǹkan kù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so àtàrà títóbi tí Kúránì ní nìyẹn gbogbo èdè lárúbáwá pátá yanyan òun náà ló mú gbólóhùn kọ̀ọ̀kan níbẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ń sọ bí òun ọlọ́run ọba ti tóbi tó ọlọ́run ọba ń sọ bóun ọlọ́run ọba ó ti tóbi tó sọ tá a bá túmọ̀ àtàkọ́ alákọ̀ọ́kọ́ ní ìbẹ̀rù òun náà ni pé àwọn àfáà ni pé nígbà táwọn èèyàn ti rí àmì pé ọlọ́run ti fẹ́ pa wọ́n rẹ́ báyìí bóyá ọlọ́run ni pé ara ló fẹ́ fi pa wọ́n rẹ́ ara yẹn ti wá ń sán wọ́n wá ń bẹ̀rù pé ara ah, ti dé báyìí ọlọ́run bá máa pa èèyàn rẹ́ pẹ̀lú ẹ̀ sọ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tó ọlọ́run bá bá pa àwọn èèyàn kan rẹ́ lábala tí wọ́n rí báyìí ọlọ́run sọ fún wa pé àyín náà tó kú yẹ òun bá wa pa yín rẹ́ yóò tún máa pa wọ́n rẹ́ díẹ̀díẹ̀ ọlọ́run ọba ọba tó lè fìyà jẹ àwọn èèyàn pẹ̀lú ẹ̀ ni so ọlọ́run ọba wa tún wá sọ pé kí ló dé tóun fi wá fìyà jẹ àwọn èèyàn pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba ní nítorí kíni inna rabbakum. fa inna rabbakum larahufur rahim. ìtọ́fà tóun ò fi máa fìyà jẹ àwọn èèyàn lóríṣiríṣi báyìí òun náà ni pé torí pé ọlọ́run ọba yín làrọ̀ úùfùn ọba aláàánú ni ìtì kọ́kọ́ máa tì síyàn ni pé ọ̀nà tí ó gbà tù bá ọlọ́mọ máa tì síyàn gbogbo àwọn kèfèrí tó ṣáájú lọ tọ́lọ́ fìyà jẹ ọ̀nà tí wọ́n lè gbà tù bá lọ́lọ́ kọ́kọ́ tì sí gbogbo wọn ṣùgbọ́n gbà tí wọ́n rọ́nà tí wọ́n gbà tù bá tí wọn ò tù bá ọlọ́run ṣe wà fìyà jẹ wọn téèyàn bá wá tù bá ọlọ́run ọba rọ̀kíìmù ọba tí máa kẹ́yàn ní ọlọ́run kì í ṣe ọba tí máa fi ìyà jẹ́yàn náà. أولم رحيم أولم يروا إلى ما خلق الله من شيء ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó tún wá fẹ́ ṣàlàyé fún wa wípé gbogbo nǹkan pátá yányán kò sẹ́nìkankan tí ó máa jọ́sìn fọlọ́run igi ni ó ọ̀njọ́sìn fọlọ́hún òkè ni ó ọ̀njọ́sìn fọlọ́hún ọmọ èèyàn ni ó ọ̀njọ́sìn fọlọ́hún àyàwánu ni ó àwọn ẹranko ni ó wọ́n ń jọ́sìn fọlọ́hún ọlọ́run ọba ló bẹ́ẹ́ ṣàlàyé fún wa ọlọ́run ọba bẹ́ẹ́ ṣàlàyé fún wa ọ̀nà tí àwọn nǹkan wọ̀nyí tí wọ́n fi ń jọ́sìn fún ọlọ́run ọba ọlọ́run ọba fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa. sọ látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa wípé àwọn nǹkan kan wà tóun ọlọ́run ọba dá mọ́ àwa èèyàn ọlọ́run ọba dá mọ́ wa lára àwa tá a jáwọn èèyàn ọlọ́run ọba dá mọ́ wa lára nǹkan tí ọlọ́run ọba dá mọ́ wa lára yìí nǹkan tọ́lọ́run ọba dá mọ́ wa lára yìí ọlọ́run ọba ó ṣe àwọn nǹkan náà ọlọ́run ọba ṣe ní nǹkan tọ́lọ́run ọba fẹ́ kọ́ máa jọ́sìn fún òun kí ni nǹkan tọ́lọ́run ọba dá sára gbogbo nǹkan tọ́lọ́run ọba dẹ̀ kí kíní yẹn ó jọ́sìn fún ọlọ́run fẹ́ ṣàlàyé mi so àwa tá a jẹ́ mùsùlùmí àwa là ń forí kanlẹ̀ fún ọlọ́run ní ìforíkanlẹ̀ tá a fi ní láàdá níwájú ọlọ́run tá a fi jẹ́ ní àlìjọ́n náà ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yòókù tí ò foríbalẹ̀ fọlọ́run ọlọ́run ti fi nǹkan kan sára wọn tí ó tún máa foríbalẹ̀ fọlọ́run ọlọ́run abẹ́ sọ pé ọlọ́run ni awalam yàrá o. awalam yàrá o ilà máa khalaqallahu min shay'in. ọlọ́run ni awalam yàrá o nọ́sọ̀rọ̀ nìyẹn awalam yanzuru ọlọ́run ni ṣé wọn ò ni. Mm -hmm ẹ wo ìlànà kọ́lákọ̀lọ̀ ẹ wo ntọ́lọ́hún ọba dá mi ṣe gbogbo ntọ́lọ́hún ọba dá pátá yẹn ẹ wò lẹ́yọ kọ̀ọ̀kan ẹ wò ntọ́lọ́hún ọba dá náà. يتفيه ظلاله عن اليمين والشمائل ọlọ́run ní yàtàfáyàwó zilaluhu zilalu jẹ́ jamuhu zilu jamuhu bòjì ọlọ́run bá mú wá torí kó lè bá a lọ rí fáà lọ bá ṣẹ́yìn ṣẹ́yìn yẹn ni gbogbo nǹkan náà ló sì lọ bá yẹn zilalu hum náà ló túmọ̀ sí. ọlọ́run ọba ní ẹ wò ó yàtàfà ya hu zilalu bòójì tí ń bẹ lá ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan ọlọ́run bá fi bòójì sára ẹnìkọ̀ọ̀kan bòójì yẹn a máa lọ káàkiri bòójì tí ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wa ń lọ káàkiri a máa múfù látọ̀tún yóò múfù lọ sósì a máa múfù lọ wájú ọlọ́kadà kọ ọ̀tún àtòsí ni àwọn afáàní gbogbo ààyè ni wọ́n múfù lọ a máa múfù lọ sí iwájú a máa múfù lọ sí kíni ọ ẹ̀yìn ọlọ́run bá ní a máa múfù lọ sọ́tún gbogbo ààyè tó kú ọlọ́run á pè wọ́n ní sàmá ìlú gbogbo bí ìbáyìí lọ báyìí wá síbi ìbáyìí ọlọ́run bá lu jámù níbẹ̀ ọlọ́run bá lu jámù ọlọ́run ni a máa mú fù lọ sọ́tún wàṣàmá ìní gbogbo apá òsì báyìí ọlọ́run bá ní a máa mú fù lọ síbẹ̀ bó ti mú fù yẹn ó ń forí balẹ̀ fọlọ́ ni. sujadan lillahi wa hum dakhirun. ọlọ́ni sujadan lillah ọlọ́ni sujadan lillah ọlọ́ni gbogbo àwọn bòójì yẹn pátá yẹn yẹn ọlọ́ni sujadan lillah ọlọ́run ni wọ́n forí balẹ̀ fọlọ́run bẹ́ẹ̀ ti ń rí wọn yẹn bòjì tẹ̀ ń wò yẹn tó ń ọlọ́run bá fìtì sára gbogbo nǹkan ti ń jáde lára nǹkan kọ̀ọ̀kan yẹn torí pé ọlọ́run bá ti mọ̀ pé àwọn kan ò ní jọ́sìn fọlọ́run ọlọ́run ni àbòjì yìí o kọ́ máa ṣe kíni ọ kọ́ máa tẹríba fún wọn látara wọn ọlọ́run ló kírètì bòjì yẹn síbẹ̀ ọlọ́run bá dẹ̀ kírètì ẹ̀ fún nìyẹn ọlọ́run bá tún sọ rízìn àbí kí ni àwọn náà lè rí ní reason tó yẹ pé bòójì wá o kí ọlọ́run ní ọmọ àbí ṣe sọ ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé bòójì tẹ́ ẹ̀ máa ń rí yẹn tọ́lọ́run ọba kírètì sára nǹkan kọ̀ọ̀kan ọlọ́run ọba ṣe ní nǹkan tó jẹ́ wípé ó múfù sí múfù sọ̀hún tí ìṣesí rẹ̀ ń jẹ́ kí ni oṣù jẹ̀dán lè la tó bá múfù kó ń bí kan báyìí ó ń forí balẹ̀ fọlọ́run ọlọ́run wa mú bòójì yẹn wá ní ìmúwá ọmọ èèyàn torí pé ẹni tó bá sin ọlọ́run dáadáa sọ ọlọ́run ọba àwọn tó jẹ́ kèfèrí àwọn dàbí ẹranko ni ọlọ́run ọba amúbòjì yẹn wá ní ìmúwá ọmọ èèyàn torí pé kí ni ó ń ṣe nǹkan tó tóbi ọlọ́ni wàhùn. wàhùn dàkírùn. ọlọ́ni wàhùn dàkírùn ọlọ́ni àwọn bòjì yẹn dàkírùn náà láì zẹ̀lìlú náà lè láì wọ́n yẹpẹrẹ ara wọn fọlọ́run sọ̀gìrúnà lìlà ọlọ́run ni wọ́n yẹ pẹ̀lú ara wọn fọlọ́ ọlọ́run bá mú wa bẹ́ẹ̀ sọ ọlọ́run ọba ó ṣàlàyé fún wa bí ká mọ títóbi ọlọ́run gbogbo nǹkan pátá yẹn tọ́lọ́run ọba dá gbogbo wọn ni wọ́n máa ń ṣe ìforíkanlẹ̀ fún ọlọ́run ọba ṣùgbọ́n ìtọ́lọ́run bá bá pa wá láṣẹ tó jẹ́ ti irun kíkí tọ́lọ́run ní ká fi forí fún òun àwọn tó bá ṣe eléyìí àwọn ni wọ́n jẹ ní àlìjẹ́ náà gbogbo àwọn tí bòójì wọn tí wọn bá pẹ́ àwọn náà sin ọlọ́run àwọn ò sin ọlọ́run ẹni náà òun náà ni wọ́n jẹ níwájú ọlọ́run náà. wàlíláhi yasjudu máa fi sàmà wà tí wa máa fi lẹ́hàrún. ọlọ́run ní gbogbo ohun tí ń bẹ ní sánmà àti tí ń bẹ nílẹ̀ ẹlẹ̀ ọlọ́run nìkan ni gbogbo wọn ń forí balẹ̀ fún tí ò sí èméjì mẹ́ẹ̀ ọlọ́run ni gbogbo wọn forí ba àwọn kèfèrí tí ò ní forí balẹ̀ àti kírètì bòjì látara àwọn tí ò ní forí balẹ̀ fọlọ́run ọlọ́run ni ò ní wọn forí balẹ̀ fún mẹ́ńdá. mẹ́ńdá bàtì wàlmàlà ìkàtú wàhùn láàyè stakbiru. ọlọ́run ni gbogbo ń tí ń rìn lórí ilẹ̀ ẹlẹ́pàá táyà yán ti ń kọjá lọ lórí ilẹ̀ ẹlẹ́ ọlọ́run ní gbogbo wọn pátá yányán wọ́n jẹ́ ẹni tó ṣe wípé wọ́n ń forí balẹ̀ fọlọ́run nìkan ọlọ́run tí wọ́n á ní wàlìmọ̀lá ìkà ọlọ́run ní gbogbo àwọn màlá ìkà tí wọ́n ń fò lójú sánmà gbogbo wọn pátá àwọn náà ń forí balẹ̀ fọlọ́run. Wọ́hùn la yastakbiru. Ọlọ́run ní gbogbo àwọn tí ń bẹ ọlọ́run la yastakbiru wọn èé ṣagídí pé àwọn ò ní forí fọlọ́hún so gbogbo wọn pátá yányán kò sí ètí ò forí balẹ̀ fọlọ́hún bá ọlọ́run ni wọn èé ṣagídí pé àwọn ò ní forí fún ọlọ́run so ọlọ́run bá fi ń bá wọn tó jẹ́ àwọn kèfèrí wí wípé kí wọ́n máa ma títóbi ọlọ́run nígbà tí gbogbo àwọn nǹkan bá ń forí balẹ̀ fún ọlọ́run tán ẹ̀yin tẹ́ wá jẹ́ kèfèrí tẹ́ wá lágídí tẹ́ lẹ́ẹ̀ ní forí fọlọ́run ẹ̀yin lẹ jẹ́ ẹni tó yẹpẹrẹ jù ní gbogbo ẹ̀dá ọlọ́run gbogbo àwọn tí ń forí balẹ̀ fọlọ́run yìí gbogbo wọn ni wọ́n jẹ́ ẹni tó jẹ́ ní àpọ́nlé látọ̀dọ̀ ọlọ́run. yakhafuna rabbahum min fawqihim. ọlọ́run gbogbo tí bẹ́ ń sánmà àti nílẹ̀ ẹlẹ̀ kò sẹ́ni kankan tí ó bẹ̀rù ọlọ́run yakhafuna rabbahum gbogbo wọn ni wọ́n bẹ̀rù ọlọ́run ọba wọn. ara ẹ̀rí nìyẹn pé ọlọ́run ọba òkè téńté lọ́lọ́run ọba wà níparí sánmà lókèlókè òun ọba wà ọlọ́run ọba wọn míín fa ọba tó wà lókè wọn so ara ẹ̀rí nìyẹn táwọn afáàmọ́ mú wa tí wọ́n ṣàlàyé fún wa pé kùránì mẹ́rin wá fún wa ọba yìí òkè wa téńté òun náà lọ́wọ́n bá wa so gbogbo ẹni tí wọ́n ń jẹ́ pé ó ń bẹ ní sẹ́mà àti lẹ́lẹ̀ gbogbo wọn ni wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run kí wọ́n tún ṣe. wọ́yẹ fún àlùlọ máa yọ márùn-ún. ọlọ́run ni gbogbo nǹkan tí wọ́n bá pa wọ́n láṣẹ pátá òun náà ni wọ́n ń ṣe ẹnu dé àwọn tó jẹ́ kèfèrí àwọn tí wọ́n wọn ò jẹ́ ẹni tí ó forí balẹ̀ fún ọlọ́run ọba pẹ̀ láṣẹ tọ́lọ́run pàpà wọn ṣùgbọ́n gbogbo nǹkan tó sopọ̀ mọ́ wọn ọlọ́run ọba ní kó máa forí balẹ̀ fún wọn ọlọ́run so gbogbo nǹkan pátáyán ìtọ́lọ́run bàbá pa láṣẹ ò ní í ṣe ẹ̀ ń bá lóun ò ní í ṣe tọ́lọ́run ọba ń ṣe ìtọ́lọ́run ọba dá mọ́ ó ń ṣe tọ́lọ́run ọba ní kó máa ṣe. وقال àwọn tó ń jẹ́ àwọn àfáà ayàtọ̀ àwọn ajú wa yìí ọ̀nà méjì ni wọ́n gbà túmọ̀ rẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni wípé àwọn kan nínú àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ àwọn lárúbáwá àwọn kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn lárúbáwá gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti sọ. So àwọn bani bakri bunu wa'il àti àwọn bani tẹ̀míìn ẹ̀sìn tí àwọn súnmọ́ tí wọ́n máa ń sábà lọ jọ́sìn fún nínú àwọn alárúbáwá ni wọ́n àwọn banu bakri àti banu tẹ̀míìn àwọn alárúbáwá wa nìyí wọ́n lọ jọ́sìn ẹ̀sìn màjùsíyà ẹ̀sìn tó ń pè ní ẹ̀sìn màjùsíyà òun ni ẹ̀sìn tó nígbàgbọ́ nípa pé iná ni kéèyàn máa sìn àwọn ni ubadu nar àwọn ni wọ́n nígbàgbọ́ pé iná ló yẹ káwọn èèyàn máa sìn kí wọ́n á nígbàgbọ́ tiwọn wọ́n gbà wípé ọlọ́run tọkọ́kọ́ wà òun ni ọlọ́run ìmọ́lẹ̀ ìlà ònù rẹ̀ wípé ọlọ́run tọkọ́kọ́ wà òun ni ọlọ́run ìmọ́lẹ̀ ìgbàgbọ́ tiwọn nìyẹn sọ wípé ọlọ́run ìmọ́lẹ̀ yìí ní tóun máa ń ṣe òun náà ni pé rere ni máa ń ṣe ọlọ́run ìmọ́lẹ̀ yìí rere òun ni máa ń ṣe ìgbàgbọ́ tiwọn ni ọmọ èèyàn náà ló forí ro fún ara rẹ o wípé dáadáa nìkan ọlọ́run bá máa ń ṣe lórílẹ̀ ọlọ́run tó ọlọ́run ìmọ́lẹ̀ yẹn ó wá ronú jọkàn wípé ah ìdàkejì rere ó mà láburú ike bó ti ronú báwọn bẹ́ẹ̀ ni ọlọ́run aburú wa jáde látọ̀lọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba ìmọ́lẹ̀ ọlọ́run ọba rere ìyẹn wá jẹ́ ìlà uzulmati ọlọ́run òkùnkùn so àwọn ni àwọn ní ìlà unúri wàhùwà ìlà ulẹ̀kẹ́rì ọlọ́run ọba ìmọ́lẹ̀ kó nìkan lọ́kọ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ sọ ìgbà tó wá ronú aburú ọlọ́run aburú wá jáde lára rẹ̀ ó wá di ìlà uzulmati ìlà usharri ọlọ́run ọba òkùnkùn wá jáde ó wá di pé àwọn tí wá ní ọlọ́run méjì ìgbàgbọ́ táwọn yẹn ní nìyẹn ìtumọ̀ kánú kan afa tí wọ́n túmọ̀ aya ìsìn nìyẹn àwọn kan dẹ̀ ní rárá ọlọ́run ọba mú láti méjì ni n ti sọ ni pé àti méjì ni o àti mẹ́ta ni o àti mẹ́rin ni o ẹ gbọ́dọ̀ ṣe kankan bẹ́ẹ̀ ọlọ́run abẹ́ láti fi tó ṣe kíni o tó ti kéré jù ọlọ́run ní. waqala Allahu la tattakhidhu ilahayn ithnayn. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó sọ fún wa wípé ẹ má lọ yan ẹ má mọ ọlọ́run ọba méjì kẹ́ ẹ wá sọ di ọlọ́run sọ ẹ má nírú ẹ̀ rárá ìrèpò kàwá sọ pé wà lọ́sọ pé ẹ má mọ ọlọ́run ọba méjì ọlọ́run ọba tí wọ́n á yanjú ẹ̀ náà níwájú ọlọ́run ní kíni ọ. innama huwa ilahun wahidi. ẹ rí o ọlọ́run ọba yín ilahun wahidi ọlọ́run ọba kan ṣoṣo péré ni sọ ọlọ́run ọba ọba ẹyọ kan ni ọlọ́run ọba ò pé méjì ọlọ́run ní láwọ ká náà fi ìmọ̀ àlẹ́ àtúm ìlọ̀lọ̀ làfàṣàdàtà tọ́lọ́run ọba bá fi lè pé méjì tí ń darí nǹkan àbọ̀lọ́run ọba pọ̀ tí ń darí nǹkan tí ń darí sánmà àtìlẹ́lẹ̀ sánmà àtìlẹ́lẹ̀ ò ti bàjẹ́ èèyàn méjì ò lè máa darí nǹkan kí àṣẹ wọn jọ máa gbára wọn kò ṣeé ṣe àṣẹ wọn máa gbára wọn so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba yín ọlọ́run ọba kan ṣoṣo ni ọlọ́run wa ni ọlọ́run ọba yìí ni kíni ọ. fàyíyá ya farhabun. ọlọ́run ní fàyíyá ya farhabun èmi ọlọ́run ọba nìkan ni kẹ́ ẹ bẹ̀rù àwọn àfààní nítorí wípé àwọn tí wọ́n ń sin ọlọ́run méjì wọn ò wá bẹ̀rù ọlọ́run ọba èyí tó jẹ́ ìlàhùn eh, núrì wọn bẹ̀rù ẹ̀ ètò wọn bẹ̀rù ní kí ni ọ ìlàhùn sharri yẹn ni ìlàhùn zulmati wọn ni a ah, má fa burú kàn mí o má jẹ́ kí ni kan òun náà bẹ̀rù eh, ọlọ́run ọba ní eh, ọlọ́run ọba kan ṣoṣo ní bẹ ọlọ́run ọba yìí nìkan là á sí kí ni ọ òun là á sí bẹ̀rù pa ìyá ayà fara àbúrò èmi nìkan òun náà ní kí ẹ bẹ̀rù náà. وله ما في السماوات والأرض وله الدين واصبا ọlọ́run ọba wa ń ṣàlàyé fún àwọn kèfèrí wípé ẹni tẹ́ ń pè lọ́lọ́run tó yàtọ̀ sí ọlọ́run òun kọ́ ló ní sánmà àti lẹ́ẹ̀lẹ̀ ọlọ́run ọba tí ń jẹ́ ọlọ́run láwùú òun nìkan ló ní. ما في sàmáwáàtì wal ard gbogbo ohun tí ń bẹ ń sánmà àti lẹ́ẹ̀lẹ̀ ọlọ́run nìkan ló ní kò sẹ́nà kan. wàláwọ̀ dìínú àṣìbá. ọlọ́run ọba ló ní àdínù ọlọ́run ọba ló ní àdínù ẹ̀sìn ọlọ́run àwọn afáwọn á ní dínú bíi àtúmọ̀ ẹ̀ ní àtọ́ àtù ọlọ́run ọba nìkan là máa tẹ̀lé ìtẹ̀lé ọlọ́run ọba sì ní wáá sí ìbànú ó gbọ́dọ̀ jẹ́ dáa ìmọ̀nù olótúmọ̀ sí ìtẹ̀lé tọlọ́run ọba ó gbọ́dọ̀ máa jẹ́ ìtẹ̀lé kíni ọ dáa ìmọ̀nù tọ́lọ́mọ bá ti lo wáá síbù a máa túmọ̀ sí kíni ọ ìtẹ̀lé ó máa túmọ̀ sí dáa ìmọ̀nù tọ́lọ́mọ bá lo kẹ́límọ̀tò wáá síbù a máa jẹ́ dáa ìmọ̀ ọlọ́ba lónú sọ́tù sọ̀fàtì ọlọ́ni wàyúkúdà fúnà mínkúlì jáàníbìn dùhúrọ́n wàláhùn àdáàbùn wàásì ọlọ́ni wo máa tró àwọn kèfèrí sínú iná gbogbo agbègbè ni wọ́n ti máa jù wọ́n sínú iná wọ́n máa di ẹni yẹpẹrẹ nínú iná ọlọ́ni wàláhùn àdáàbùn wàásì ìyà tí ò ní kúrò lára wọn yóò sì máa bẹ fún wọn so ọlọ́run ọba ní òun lòun ní ìtẹ̀lé ìtẹ̀lé tọ́lọ́run dẹ̀ ní dà ìmọ̀nù táyé ò fi parẹ́ òun náà ni a gbọ́dọ̀ máa tẹ̀lé tọ́lọ́run ọlọ́run nìkan ló ní. so a lè gbé ìtẹ̀lé kankan fún kí ni o ìtọ́ba ti yàtọ̀ sọlọ́run ọlọ́run nìkan ló ní tẹ̀lé ó yẹ pé òun ló ní sánmà àti gbogbo tó máa ń sánmà àti lẹ́lẹ̀ òun nìkan náà ló ní kí ni o ìtẹ̀lé náà. àfàkọ́ ìrọ̀lọ́ ìtàkùn ọlọ́run ọba ó ń béèrè question ìtumọ̀ ẹ̀ ni pé látàtàkù gẹ́rọ̀lá ẹ má bẹ̀rù ẹ̀ tó bá yàtọ̀ sọlọ́run kí ni ọlọ́run nìkan ni ìtàkùlọ́hà ọlọ́run nìkan ni kẹ́ ẹ bẹ̀rù ọlọ́run bò ní di question bẹ́ẹ̀ yẹn ìtàn sọ fún yín ni pé ṣé ẹ tó yàtọ̀ sọlọ́run lẹ fẹ́ bẹ̀rù ni kí ni sọ fún yín ni pé kí ni ọlọ́run nìkan ni ẹ bẹ̀rù ẹ̀ tó bá yàtọ̀ sọlọ́run ẹ má ṣe kí ọ ẹ má bẹ̀rù rẹ̀ náà. وما بكم من نعمة فمن الله ọlọ́ni wa máa bí kún mi ní martin ọlọ́ni gbogbo nǹkan wọ́n ti pa kánà wa máa kánà bí mi ní torí pé ṣẹ́rìtù ni gbogbo nǹkan pátá yányán èyí tó bá jẹ́ wípé o lè máa rí pé kinní yìí wà lọ́dọ̀ yín ó wá rí wípé ìdẹ̀kùn ni tí wọ́n náà rí báyìí pé ìdẹ̀kùn ni kinní yìí bóyá làáfíà ni bóyá owó ni bóyá ọmọ ni bóyá ipò ni bóyá ọgbọ́n ni gbogbo téèyàn máa ń ní téèyàn lè máa sọ pé ah ìdẹ̀kùn kan ni àbí gbogbo property tó ní pátá yanyan tí wọ́n gan ní báyìí gbogbo property tó ní gbogbo ẹ̀ bàtà yanyan ọlọ́ni gbogbo tẹ́ ń wò yẹn o fàmínà ọ̀dọ̀ ọlọ́run ló ti wá tọ́lọ́wọ́n bọ̀ bá fẹ́ ṣe fún ọ kò ní ṣe fún ọ tọ́lọ́wọ́n bá bá dẹ̀ fẹ́ gbà lọ́wọ́ rẹ yọ̀ọ́ gbà lọ́wọ́ rẹ láàrin ìṣẹ́jú kan sí kejì kò lẹ́sìn kan ní ẹ̀fẹ́ sì sí ọlọ́run ló fún yàn lọ́mọ sọ ọlọ́run ló ní tó bá fẹ́ gbà lọ́wọ́ èèyàn kò yẹ̀sẹ̀ máa wá máa báyàn wípé mo mọ̀ fẹ́ gbà kínní sọ́lọ́ mo fẹ́ lọ́mọ bẹ́ẹ̀ lọ́yàn pé kí wọ́n mo mọ̀ fẹ́ gbà kínní yìí ọlọ́run lè wá bẹ́ẹ̀ lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ láéláé kò ṣeé ṣe tóró ń lónìí tí ọba gbà lọ́wọ́ èèyàn bàtà bá wùdó lè gbà lọ́wọ́ èèyàn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àánú ọlọ́run ọba yóò fún wa ní nǹkan yóò sì jẹ́ ká tún lo nǹkan náà dálẹ́ yóò ní jẹ́ kí kíní yóò tún wúlò fún wa ara ètò ọlọ́run náà ni so gbogbo tí bá ń bẹ lọ́dọ̀ yín tó jẹ́ ìdẹ̀kùn ọ̀tá ló ní o ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run bá wa fẹ́ sọ ìṣesí àwọn ọmọ èèyàn ẹ wò ìṣesí ọmọ èèyàn ọlọ́run fẹ́ sọ. So. ثم إذا مسكم الضر فإليه تجهرون. ọlọ́run ní lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti mọ̀ pé gbogbo dẹ̀kun tí ń bẹ lọ́dọ̀ yín ọlọ́run ló ṣe fún yín tọ́lọ́run bá wá fẹ́ tẹ̀sí yín tó bá wá fi ìnira gba yín mú ọlọ́run ní kí lẹ́ẹ̀ máa ṣe. فإليه تجهرون. ọlọ́run ẹ wàá máa pariwo ọlọ́run ọlọ́run ah ìnira lélẹ́yìí tẹ̀jà ọlọ́ni ẹ máa pariwo ọlọ́run ẹ máa pariwo ọlọ́run nígbà tó lọ́nà bá fi ìnira kàn yín òní ẹ tún wá máa pariwo ọlọ́run ìdẹ̀kùn kọ́dọ̀ yín tó bá ṣe fún yín o ṣùgbọ́n tó lọ́nà bá fi ìnira kàn yín ọlọ́ni ẹ tún máa pariwo ọlọ́run ẹ máa pariwo ọlọ́run ọlọ́ni wa lẹ́wàá gba náà. Thumma idha kashafa ad-durra ankum. tẹ́ bá wá pariwo ọlọ́run tó bá wá gbàdúrà yín tọ́lọ́run bá wá sí ìnira yẹn ọlọ́run bá wá sí kúò ọlọ́run wá sí kúò fún yín náà. إذا فريق منكم بربهم يشركون. ọlọ́run ni àwọn kan nínú yín tí wọ́n bá di pé ọlọ́run ọba ó ṣe nǹkan tí wọ́n ń fẹ́ fún wọn báyìí ọlọ́run ni àwọn kan nínú yín wọ́n wà tún wá lọ́ọ́ máa ṣẹbọ sọ́lọ́run ọba ìṣesí yín nìyẹn. So, àwọn kan nínú yín nígbà tọ́lọ́run ọba tọba tí wàá bá wọn sí kinní náà kúrò sọ ọlọ́run ọba wọ́n wàá gbàgbé ọlọ́run wọ́n wàá bẹ̀rẹ̀ sí máa lọ máa ṣẹbọ sọ́lọ́run eléyìí jẹ́ ìṣesí kan èyí tó jẹ́ pé ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ kèfèrí bó pé ó gbajúmọ̀ náà lọ́dọ̀ àwọn míì náà ṣùgbọ́n ìṣesí yìí ó ìṣesí kan tẹ́pẹ́ àwọn kẹfẹ́ ní ọmọ sábà ṣe bẹ́ẹ̀ tẹ́pẹ́ ọlọ́run ọba ní àwọn kẹfẹ́ tí wọ́n bá wà lórí omi wáyé dáa máa ṣàkóso dúró fìlìbà ọlọ́run nígbà tí ìnira bá gbá àwọn kẹfẹ́ rí mú lórí omi dọ́là máa tẹ̀dí húnà ìlà ìyá gbogbo tí wọ́n bá ń pè lẹ́yìn ọlọ́run ò ní rí mọ́ ọlọ́run nìkan ni wọ́n máa pè falamana jaakum ilalbar bàtọ́ bàbá wa láyìn tó bá gbé yín lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀ tọkàn yín wá balẹ̀ àárọ̀ di tún ẹ wà sẹ́rí kó bitọ̀ lọ́hùn wà ká nàlẹ́ ìsànù kàfùrọ̀ ọmọ èèyàn máa sábà yà kẹfẹ́rẹ́ sọ́lọ́hùn ìgbà tẹ́rù bá ń bà á tẹ́rù bá ń bọ́ mẹ́yìn ẹ̀rí bí ó ti súnmọ́ lọ́hùn yóò máa yan náfìlà lóru yóò máa ṣe sàárà gbogbo nǹkan ni yóò máa ṣe òun tán bá ti ní ó ṣe gbogbo ẹ̀ ni ó ṣe nígbà tẹ́rù bá ń bà lórí nǹkan kan àbò nídìí nǹkan kan tó wò pé ah kìíní ah mo fẹ́ kọ́ jẹ́ tèmi yóò máa ṣe wàhálà yóò máa dààmú yóò máa ṣe gbogbo ẹ̀ ẹ̀mí rẹ̀ ọmọ wà lọ́dọ̀ ọlọ́run tí ẹ bá ti wá tẹ̀ lọ́wọ́ tọkàn rẹ̀ balẹ̀ pé àkíní ti tẹ̀ mí lọ́wọ́ báyìí ó ti di tèmi èmi ni mo ní wọn ò lè gbà lọ́wọ́ mi má so kò wá nírántí ọlọ́run mọ́ ọgọ́rin àní má ṣe bẹ́ẹ̀ kò nírántí ọlọ́run mọ́ gbogbo dáadáa ti ń ṣe tó yẹ kó ní sàlékún ẹ̀ sí kò ní sàlékún ẹ̀ ìgbà náà ni dáadáa rẹ̀ wà dínkù ọlọ́run sì máa wòran ẹjọ́ tún ní ìdìbò kátà kan tó tún lágbára yóò tún sáré wá ní ah ọlọ́run ọlọ́run yóò tún sáré múnú owó ẹ̀ yóò tún sì sàrà yóò sì wẹ̀ kíkiri ó lè bá tẹ lọ́wọ́ tó bá yìí tẹ lọ́wọ́ dọ́kàn ẹ̀ bá dé balẹ̀ pé kìnìún ti tẹ̀ ń lọ́wọ́ báyìí. sọ olùdíbẹ̀rẹ̀ kọ́ máa jáyé ni so bẹ́ẹ̀ tó fẹ́ gba contract ni so yóò wá máa bẹ lọ́hùn yóò máa ṣàìsàn lóru wọ̀ lọ́hùn kíní kò tiẹ̀ tẹ̀ ń lọ́wọ́ tó bá tẹ̀ ń lọ́wọ́ àwọn mùsùlùmí náà làwọn òfìsí láàánú yóò tún máa sàdéhùn tí ò ní lè mú sẹ́ so <laughs> ah, wọn náà ló wọn ràn lọ́wọ́ wọn ṣe kinní kan wọn ṣe gbogbo ẹ̀ so yóò dààmú yóò wàhálà yóò ṣe sàárà yóò ṣe gbogbo ẹ̀ mo bá ọlọ́run àfi kinní yẹn lé lọ́wọ́ bá ti gba báyìí tọkàn ẹ̀ balẹ̀ báyìí lórí pé ah garanti ti wà pé òun ti ní kinní so gbogbo kinní yẹn báyìí ọ̀tà kò ní kò ní rántí tọ́lọ́ mọ́ ara wọ́n ṣẹ̀ máa rántí wọ́n bẹ̀yẹ̀ máa rántí tọ́lọ́ ni wọ́n yẹ máa rán létí àdéhùn tó ṣe ni ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣe kíní yẹn fún un kó wọ́n pé ah, àwọn àdéhùn tó ń ṣe tó ń list ni kó wọ́n dẹ̀ múṣẹ́ kò ní múṣẹ́ mọ́ olùyẹ lọ́ba tó ní sọ̀rọ̀ míì kó tó tún máa bẹ̀rẹ̀ pé ah ìwọ ọlọ́run ṣàánú mi ìjọba <laughs> tún lè ṣe tó bá tún lè ṣe fún mi eléyìí lẹ́ẹ̀kan sí ah, ìwọ ọlọ́run tí ẹ̀ tún dẹ́ mi ò lélẹ́yìí lẹ́ẹ̀kan sí ó rí pé <laughs> ah, ọlọ́run tó wà lè dẹ́wọ̀ yóò tún fèlì tó gbèsè sí ọmọ èèyàn so látara bẹ́ẹ̀ ká máa ká máa rí i pé tá a bá ń bẹ lọ́wọ́n bá fún kankan tọ́lọ́wọ́n bá bá fún wa gbogbo àwọn dáadáa tá a ṣe tọ́lọ́wọ́n bá fi fún wa yẹn ká tún lè ké kà sí ìgbà tọ́lọ́wọ́n bá ṣe nǹkan yẹn fún wa tán tọ́lọ́wọ́n bá ṣoore fún yẹn ìgbà náà lẹ́yìn kéèyàn tún wá bẹ̀rẹ̀ sí dúpẹ́ fọlọ́n gan ah, ah, pé a máa lékún sí ní ìbáadà nígbà tọ́lọ́wọ́n bá bá ti ṣe dáadáa tá à ń fẹ́ fún wa ọlọmọsí àṣàánú ẹni kọ̀ọ̀kan wa sọlá wọn bá ń sọ fún wa ìṣesí mùsùlùmí àwọn tí wọn jẹ àwọn èèyàn nígbà tá a bá sí ìbànújẹ́ ìnira kúrò fún wọn ọlọ́ni idha fariqum minkum bi rabbihim yushrikun ọlọ́ni àwọn jama kan nínú yín kéde gbogbo yín ọlọ́ni wọn wà á di ẹni tí ọmọ ṣẹbọ sí ọlọ́run náà liyakfuru bima atainahum. ọlọ́run ní àwọn tí wọ́n ń ṣe bọ́jọ́ sọ́lọ́run yìí láàmù yẹn ni wọ́n ń pè ní láàmùlẹ̀ akíbà ọlọ́run ní ntí máa gbẹ̀yìn dáadáa táwọn ọlọ́run ọba ṣe fún wọn ni wípé wọ́n wà máa ṣe kèfèrí. ọlọ́run ni wọ́n máa ṣe kèfèrí bima atainahum. níta tí wọ́n á fi ta wọ́n lọ́rẹ̀ yẹn pẹ̀lú sábàbí tá fi ta wọ́n lọ́rẹ̀ yẹn ó tún wá di kèfèrí pẹ̀lú ẹ̀ ẹlòmíì ọ̀tún ẹbí takò tọ́lọ́hún tọ́lọ́ fi ta lọ́rẹ̀ yẹn kò tún ní fi wúlò tọ́lọ́hún ọlọ́ọ̀ni ìdúmọ̀sẹ̀ sáwọn yẹn ni ìgbẹ̀yìn ipá tún wá fún wọn ní nǹkan yẹn àwa ni wọ́n bẹ̀ tá a fi fún wọn wọ́n tún wá máa takò rà wọ́n tún wá máa ṣe kèfèrí pẹ̀lú tá a fi ta wọn lọ́rẹ̀ yẹn sọ́lọ́ ọlọ́ọ̀ni kìíní. fatamatta'u fasawfa ta'lamun. ọlọ́run bá mọ amúrú wa amúrú yẹn lè tàdí ọlọ́run fi ń bá wọn ni ọlọ́run fatamatta'u. fatamatta'u. تَتَّبِعُوا فَسَوْفَ تَعْلَمُونَ. ọ̀nà ẹ máa gbádùn lọ ẹ máa gbádùn lọ ẹ máa wọrí ẹ máa gbádùn lọ ẹ máa ṣe tó bá wù yín lọ tàdídì ni ọlọ́run fi ń dẹ́rù bá wọn ni ẹ máa gbádùn lọ ọlọ́run فَسَوْفَ تَعْلَمُونَ ọlọ́run ẹ̀ ń bọ̀ wá mọ̀ ọmọ èèyàn bọ̀ wá mọ̀ ọmọ èèyàn kú léṣe kò léṣe kó wọn ò ní kú yóò kú kú yóò bá ara rẹ̀ nù sáré yóò bá ara rẹ̀ nù gbàmátàlì kìámà yóò bá ara rẹ̀ nù náà ọba sọ́ba tààlàmùn ọlọ́ni ẹ̀ ń bá wàá mọ̀ nígbà tí ọlọ́run bàbá dé sọ́dọ̀ tara bẹ́ẹ̀ ká máa sọ́ra dáadáa nígbà tí ọlọ́run bá ti sọ̀rọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ọ̀gọ̀ọ̀rọ̀ wa la máa ń yàrá ìmúrí sọ́lọ́run ká máa gbìyànjú àti dúpẹ́ orí tọ́lọ́run bàbá ṣe fún wa ká má jẹ nǹkan tí ó wà lọ́wọ́ wa yẹn ìkọ́ ọmọ èèyàn tí bá ń béèrè pé ọlọ́run tí bá ti ẹ̀ rí five million kí n máa fi ṣiṣẹ́ ọmọ ẹ̀ bá béèrè bẹ́ẹ̀ tọ́lọ́run bá fún ni ó yín sì máa mú three hundred thousand lọ́dọọdún yín máa fún wọn náà olùsọ̀pẹ̀ pọ̀ náà ọlọ́run yóò dá kí n bá rí five million tó bá five million tó yà wọ́n ah three hundred thousand owó ńlá ni o ah o ti fẹ́ yọ ilé ìbáyọ̀ náà òyìn sí o ti pọ̀ jù <laughs> kò ní lè yọ so kò ní lè yọ yà máa bẹ̀rù ọlọ́run ah three hundred ọ̀pọ̀ ah, jù o ọ̀pọ̀ jù ah tó bá yẹ kó bá ń débi ten thousand ní ayọ̀ three hundred kò wá tún dà <laughs> ọlọ́run tún fún ten million ọlọ́run tún ní gba ten million yẹn yóò tún three hundred yẹn ètò ọlọ́run ni so káwọn máa ṣe bẹ́ẹ̀ tọ́lọ́mọ bá ti ń sọ̀rọ̀ fún wa ká máa dúpẹ́ fọlọ́run ọba tẹ́ bá ti ń dúpẹ́ bẹ́ẹ̀ lóore yóò ṣe kíni o bẹ́ẹ̀ ni ó máa pọ̀ sí ọgbẹ́ tẹ̀ ń dún yẹn oore yẹn máa pọ̀ sí ni dáadáa tẹ̀ ń ṣe fáwọn yẹn oore yẹn máa pọ̀ sí ni sẹ́mi gbìyànjú ká máa ṣe so ọlọ́run máa ń sọ fún wa yìí téèyàn bá wá ṣe <laughs> ọlọ́run ọba ní àwọn tó lè ọ̀nà tó lè gbà mú yàn ọlọ́run ọba ní lọ́dọ̀ ọlọ́run mọ̀ mú ẹnì kọ̀ọ̀kan wa. nam ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم ọlọ́run ọba tí ọlá ga ó fẹ́ sọ fún wa ìṣesí àwọn kèfèrí ìṣesí kèfèrí ìrònú kèfèrí ìrònú tó burú ni ẹni tí bá ń gbé gbèsè ayé tí èsè gbèsè ayé ẹ̀sìn ọ̀tọ̀ ni bí ó ti máa ronú o ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń bẹ tán pé àwọn ní lórílẹ̀ ayé lónìí wọ́n kàn ń kírun ni gbèsè ayé tẹ́lómi ń gbé gbèsè ayé tí èsè gbèsè ayé ẹ̀sìn ẹni tí bá ń gbé gbèsè ayé ẹ̀sìn kò ní ronú ní ronú kí ronú oríṣi ọ̀rọ̀ lọ́ba fẹ́ sọ fún wa níbi bíi yọ ṣàlàyé fún wa ìṣesí àwọn kèfèrí ó wà ń bí ẹni bá ń gbé gbèsè ayé ẹ̀sìn ọlọ́run lè máa fẹ́ lómi lóbìnrin so ìtọ́nà bá fẹ́ fún nìyẹn yóò dúpẹ́ lọ́dọ̀ wa lórí ẹ̀ ọlọ́run lè fẹ́ lómi lọ kí ìtọ́nà bá fẹ́ fún nìyẹn yóò dúpẹ́ lọ́dọ̀ ẹni bá ń gbé gbèsè ayé kèfèrí ọ̀dọ́ ni bí ó ti máa ṣe bí ó ti máa bọ́ lọ́wọ́ bá ṣe so àwọn kèfèrí wọ́n ní àwọn oríṣiríṣi ìròrí kan ìṣọ́nà bá kọ́ fẹ́ mú wá ń bì ní wípé àwọn òòṣà tí wọ́n ń sìn wọ́n ti ní àwọn àpín kan tí wọ́n fún àwọn òòṣà wọn àwọn kèfèrí wọ́n ní àwọn ìpín tí wọ́n fáwọn òòṣà wọn ìyẹn lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ lárúbáwá wọ́n ní ràkúnmí kan tí wọ́n máa ń pè ní sáà ibà. Rakumi tó ń jẹ́ sáyé báyìí ọlọ́run bá ti dákọ̀ gba àwọn eléyìí sọ́tún mọ́ ìdá wọn ni ràkúnmí yìí ẹ fi kó máa rìn káàkiri tó bá rìn káàkiri gbogbo èèyàn ni wọ́n máa fún lóúnjẹ téèyàn bá ní wọ́n ní ah rakumi yóò sàlẹ̀ eléyìí wọ́n máa fún lóúnjẹ ìròrí kíròrí tí àwọn tó ní ṣáájú lọ tán nínú ẹni kọ́ bọ̀rọ̀ fìyà jẹ́ tó bá ti gbóúnjẹ fún ó dìgbà pé tóun ọ̀ dà tó bá ti gbóúnjẹ fún dìgbà pé òun fi ṣe nǹkan fọ́lọ́run fún òòsà nìyẹn òòsà máa ṣe dáadáa fún òun wọn wà fẹ́ làkúnmí yẹn rẹ̀ kọ́ máa lọ káàkiri àrò àwọn yẹn náà pè ní sa ibà wọn ní alẹ́ àmì làkúnmí tí wọ́n gbà pé ẹnì kan gbọ́dọ̀ gún ẹ̀yìn rẹ̀ mọ́ òòsà nìkan ló ní sọ wọn ní bẹ́ẹ̀ àlùwàsílà lára nǹkan tí wọ́n ní ọlọ́dàkọ̀ ẹnu sọ́rọ́tò máa ìdá. So, Rakumi tó bá kọ́ fi abo bẹ̀rẹ̀ bá dẹ́pẹ́ abo lọ́kọ́ bí òòṣà ló ní ràkúnmí ẹlẹ́yìn o gbàdọ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí bímọ abo lọ́kọ́kọ́ bí òòṣà ló ní àwọn náà wọ́n sọ gbogbo eléyìí dẹ̀tọ́ fúnra wọn sọ ọlọ́run bá wá ṣàlàyé fún wa gbogbo àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n ní nìyẹn ọlọ́run ọba ní wàyẹ̀jì àlùna. àlùna lima la ya'lamuna nasiba. yẹ̀jẹ̀ àlù yẹ̀jẹ̀ àlù lè kú fàárọ̀ àwọn kèfèrí wọ́n sì ń ṣe lèmọ́ wọ́n ń ṣe é fún nǹkan tó ṣe wípé láyàlà múnà náfó àhúwà dọ́rọ̀ nǹkan tí wọn ò rí àǹfààní ẹ̀ rí igi lásán nǹkan tí wọn ò rí ìnira rẹ̀ rí kò fi nira kàn wọ́n rí kò ṣe wọ́n láǹfààní rí láyà àlàmù wọ́n ti pa fúlùbí eléyìí rẹ̀ láyà àlàmù nà nà sí báyẹn lọ́wọ́ ajẹ́ mọ́ fúlùbí fún já àlà yẹ̀jàlú nànà sí ìbàn wọ́n ń sọ pé ìwọ tiẹ̀ ni ó òòṣà tiẹ̀ rè ó wọ́n ń ṣe ìpín kan lìmọ́láyàlámùnà dúró wúwọ́nàfọ̀ àrùn nǹkan tí wọn ò mọ ìnira kankan látọ̀dọ̀ rẹ̀ àwọn lìmọ́láyàlámùnà ṣe àmìnì òmìnà dúró wàlànàfọ̀ nǹkan tí wọn ò mọ kankan lọ́dọ̀ rẹ̀ tó jẹ́ ìnira bá a bá ń fà kò sí wọn ní kankan rí báyìí igi lásán tí ó lè wúlò ntí wọn mọ kankan nípa rẹ̀ àwọn kèfèrí ibi tí làákàyè tí wọn tó tó ṣe kíní dé wọn sì tún ṣe kíní ọ wọn sì tún lọ fún nípìn ẹlòmíì gan ọwọ rí tí wọn bá ní ogun dé ọlẹ ní ẹ wo àwọn tí àwọn eléégún tí wọn eléégún bọ tí wọn ń bọ níbi mọ́tò yẹn ẹ ẹ jẹ́ mi náà fún wọn lówó ń sanlẹ̀ mi so ìsàkúsà lọ́sàn o so limala ya lamuna nasiban mimma razaqna. ọlọ́run nínú nǹkan táwọn ọlọ́run ọba tẹ́gbẹ́ àwọn ọlọ́run la ṣe fún wọn ọlọ́run ló wá yẹ kí wọ́n ná fún wọn wá ná fọlọ́run wọn wá lọ ná fún nǹkan tí wọn ò rí àǹfààní rẹ̀ ọlọ́run tí wọ́n rí àǹfààní rẹ̀ wọn ná fún ọlọ́run ní ta ṣe níjẹ àtìmú fún wọn táwọn ọlọ́run àwa la ṣe fún wọn a dẹ̀ wá sọ fún wọn pé kí wọ́n má ṣẹbọ ibi ẹbọ ni wọ́n tún wá mú ìpín nínú ẹ̀ báwọn lábá ti ń ṣe nìyẹn nǹkan oko tí wọ́n bá dá lóko báyìí nǹkan oko àkọ́kọ́ tó bá kọ́kọ́ jáde báyìí òòṣà ni wọ́n lọ gbé fún. àbáwọn náà báwọn náà ti ń ṣe náà náà àbá tó ṣáájú lọ tó ń ṣòṣà nǹkan oko àkọ́kọ́ òòṣà ni wọ́n lọ gbé fún. òòṣà ò jẹun igi òòkìn lásán bàbá tó kàn wá bí òòṣà ń tiẹ̀ òun ni ó jẹ fresh kí ní tiẹ̀ nǹkan náà ṣe ṣe pé wá ń tẹ lòun lòun ọjẹ wọn ti dẹ́rù bà wọn lórílẹ̀ ayé nǹkan tó bá da iṣu tó bá dánú su ẹ ní ọlọ wà fún gbogbo tó bá dánú oko rẹ ní ọlọ gbé fún nítorí pé kíni nítorí àìgbọ́n bẹ́ẹ̀ náà yẹn náà lórí ayé bẹ́ẹ̀ àìgbọ́n tó gbé wọn wálé ayé wọn lọ máa kó nǹkan fún ìdí èso Ọlọ́run wọn lọ máa kó fún sọ látara bẹ́ẹ̀ ká má jẹ bẹ́ẹ̀ Ọlọ́run ní wọn ń ṣe léyìí Ọlọ́run ní tallahi. ما كنتم تفترون ọlọ́run ní tàlọ́ọ̀ì ọlọ́run gẹ́gẹ́ ló búra yẹn fún ara rẹ̀ ọlọ́run ọba búra ọlọ́run ní tàlọ́ọ̀ì mo fi ọ èmi gẹ́gẹ́ ni mo fi búra látòsí àlùnà ọlọ́run ní gbogbo ẹ̀yin kèfèrí ìpàdáyàn ọlọ́run ó béèrè lọ́wọ́ yín àmà kùntùm tàftàrún. àmà kùntùm tàftàrún gbogbo rọ́tẹ̀ pa ẹ wàá sọ pé ọlọ́run náà ló ní ká máa fún wọn gbogbo àwọn kẹfẹ́ nígbà pọ̀ ọlọ́run bá ń bẹ wọn ọlọ́run náà ló ní ká máa fún àwọn òòṣà ní kinní yẹn àwọn òòṣà wà lọ bá wa bá ọlọ́run àwọn ni wọ́n jẹ́ wà sá it àwọn ni wọ́n jẹ́ alágàtà àwọn náà wà bá sọ fọlọ́run pé wọ́n ti fún wa ní nǹkan tó a fẹ́ o ìwọ ọlọ́run ṣe nǹkan tí wọ́n ń fẹ́ fún wọn ìgbàgbọ́ táwọn kẹfẹ́ rí nínú yẹn sọ ọlọ́run ni wọ́n béèrè lọ́wọ́ yín amma kuntum taftarun ọlọ́run irọ́ tẹ́ ẹ ń jọ tẹ́ ẹ pa mọ́ àwọn ọlọ́run ọba pé àwọn ọlọ́run ọba la ní kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ni wọ́n béèrè rẹ̀ lọ́wọ́ yín so ìṣesí àwọn tán jẹ́ kèfèrí òlélẹ̀ kákáyà kan ẹ̀kọ́ tó náà la máa ṣàlàyé lọ́la náà. ويجعلون لله البنات. ọlọ́ni àwọn kèfèrí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wá ṣe nìyẹn ويجعلون لله البنات ìgbàgbọ́ títí wọn òun náà ní pé ọlọ́run ọba àwọn màláìkà tó dá ọmọbìnrin ọlọ́run ni wọ́n bèè lọ́wọ́ wọn pé bóòlù ọlọ́run ọba ti bímọ wọn ní àwọn àlìjànú àwọn nìyàwó ọlọ́run so gẹ́gẹ́ bí àwọn tí wọ́n já wọn kèfèrí sọ ọ wà ní Kùránì ja'alu bainahu wa bainal jinni nasaban àwọn kèfèrí ní ọlọ́run àtàwọn àlìjànú wọ́n jọ jẹ́ pé wọ́n relate so uh, wọ́n jọ fẹ́ ọlọ́run fẹ́ mọ lọ́dọ̀ wọn àwọn làna ọlọ́run àwọn àlìjànú ní àna ọlọ́run so ọmọ tí ẹ̀tọ́ ọlọ́run bá wá fẹ́ lọ́dọ̀ àwọn àlìjànú ó wá bí àwọn màláíkà sórí ìsìròrí táwọn ẹ̀ máa mú wá nìyẹn nígbà táwọn kan bá jókòó téèyàn bá fẹ́ ronú nǹkan tí ò yé èèyàn téèyàn sọ pé wallahu alam òun bẹ́ẹ̀ gbogbo àwọn tó jẹ́ àwọn philosophers tí wọ́n wá láti Greece ìròkúrò tí wọ́n rò káàkiri ayé nu tí wọ́n fi balẹ̀ ayé jẹ́ báyọ̀ bá lọ jókòó kanú gbó tí ronú sí nǹkan tí ò yé rárá tí ò ní mọ̀ ń parẹ́ yọ àmọ́ sọ pé there must be something behind this uh, universe so kí ló kàn án nítorí wọn ránṣẹ́ <laughs> so yóò kó sì dákẹ́ mẹ́ pé okay something behind this universe okay kí wọ́n lọ́wọ́ wà ń bẹ̀ yóò wà ní òun tíǹkì wípé àwọn nǹkan tí ó wà ń bẹ̀ nìyí so gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ó dáa ni ọlọ́run tó ní nǹkan rẹ̀ ó ti ṣàlàyé rẹ̀ sínú ìwé rẹ̀ so kò jọ orúwa lójú ibi tá a máa wá kíní yẹn lọ ọlọ́run bá ti ṣe síbẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn wọn kàn rí pé ah àlìjànú ń bẹ màláìka ń bẹ there must be something Say, èyàn olè mọ̀láìkà àtàlùjọ̀nù correlation kan gbọ́dọ̀ wà láàrin wọn wọ́n so wọ́n pọ̀ mọ́ra wọn. lórí sísìn kan làwọn èèyàn ń ṣe lórí láyé ní tí ò yé wọn wọ́n á bẹ̀rẹ̀ sí lù pọ̀ mọ́ra wọn. so ẹlòmíràn wọ́n pé a fẹ́ trace ọlọ́run bó lọ́lọ́run ti bẹ̀rẹ̀ gangan so yóò bẹ̀rẹ̀ sí máa dààmú yóò bẹ̀rẹ̀ sí máa wàhálà so látara bẹ́ẹ̀ àwọn kankan wà pé asa fìtì ẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run balọ̀bà tó mọ̀ ń parẹ́ ìtọ́ bá ti fi mọ̀ wá á nígbàgbọ́ ń parẹ́ àwa ni máa parọ́ mọ́ Ọlọ́run ni àwọn tí wọ́n já wọn kèfèrí wàyẹ̀jẹ̀ àlùúnà. wàyẹ̀jẹ̀ àlùúnà lílà ìbànát. ọmọbìnrin wọ́n ń ṣe àfitì ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run lọ́mọbìnrin ẹ wá wà wọ́n o àwọn wá ní ọmọbìnrin òwú àwọn. sọ Ọlọ́run kí ni subhanahu ọlọ́run ni mímọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ò ní ọmọ kankan nìyẹn àtọmọbìnrin o àtọmọkùnrin o àtìyàwó ni o màá takọ́sà sọ ìbátan wàlàwàlàdà ọlọ́run ọba ò níyàwó kò sí lọ́mọ. náà bọ̀ ní kankan ní gbogbo eléyìí sobi ah, àná mímọ́ ọlọ́run tọ́lọ́n bàbá fi lè ní ọmọ ọmọ yẹn gbọ́dọ̀ jọ ọlọ́run gbogbo nǹkan tó bá wà lára ọlọ́run ló gbọ́dọ̀ wà lára rẹ̀ so agbára dín bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ó máa transfer dọ́dọ̀ ọmọ yẹn so ọlọ́run ti di méjì so ọlọ́run ọba ò lè bímọ kò sì lè níyàwó so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa ọlọ́run á ní wàláhùn. wàláhùn máa yẹ ṣùtàhùn. ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn tí wọ́n wàláhùn máa yẹ ṣùtàhùn ọwọ́ á wà fún àwọn tí wọ́n máa yẹsùtà òun náà nǹkan tí wọ́n like kí làwọn like ọmọkùnrin wọ́n làwọn like ọmọbìnrin so ẹ bá bímọ obìnrin nínú wọn yọ wà lọ rí mọ́lẹ̀ òun lọ rí ọmọbìnrin mọ́lẹ̀ ó ní kóun ọmọ jẹ́ bàbá ọmọbìnrin àìdá lọ́jẹ́ fún òun bí làákàyè àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn lárúbáwá bó ti rí gbà náà nù ìyẹn làwọn pè lọ́la jù lọ́dọ̀ títí wọn pé ìyẹn gbọ́dọ̀ bí obìnrin so ìyẹn gbọ́dọ̀ bí obìnrin so àìmọye ọ̀rọ̀ tí a tún máa kà fún wa náà lọ́la orí làwọn lárúbáwá sọ nípa àwọn obìnrin so wọ́n prefer àwọn ni àwọn kí wọ́n káwọn orí obìnrin mọ́lẹ̀ ó pé àwọn ju pé kí wọ́n wá dáná fáwọn lọ wọ́n kó nǹkan wa kí wọ́n ṣe gbogbo ẹ̀ wá pé ah. ẹ̀rí bàtà pé wọ́n á dáná fún gan dẹ́gbẹ́ àwọn tó fẹ́ dáná wọ́n á dáná fún ni rárá ó ní òun ò lè dúró níbi tó fẹ́ dáná ọmọ rẹ obìnrin tó dàgbàlagbà ó ní àìdáni fún òun ní tó pé òun jù ní pé kóun ti rí ọmọ ẹ̀ mọ́lẹ̀ kò bá ti pé òun ọba ti gbàgbé gbogbo àìdá ẹ̀ pátá yẹn yẹn sọ ó sì ti gbàgbé pé ìyá tó bí òun obìnrin ni sọ ó ti gbàgbé wípé obìnrin ó tún á fà ìdá wọn tún á máa fà ìdá ka àwọn obìnrin lórí ẹ̀ wípé obìnrin ló ń bí àwọn obìnrin náà wá sọ fún wa wípé ntẹ́ ẹ̀ pọ̀ sí wa láàánú àlàbí ìwọ́n gangan lọ fa sábàbí tàbí gbóbìnrin ìwọ ló yẹ kó búra rẹ ìwọ gan ló yẹ kó kọ́kọ́ kọ́ máa bára rẹ wí tó látara bẹ́ẹ̀ ni mo sọ fún wa pé ẹni tí ò bá ti lẹ́sìn nǹkan tí ò tó nǹkan ni ó máa dààmú káàkiri lé lórí tó látara bẹ́ẹ̀ kí a gbọ́gbọ́ yọ ọ̀rọ̀ ọlọ́run wa àwọn tí wọ́n já wọn kèfèrí ìṣesí tí wọ́n ń ṣe nìyí ọlọ́run bá máa ṣàlàyé ìṣesí wọn fún wa dáadáa sí i lọ́la ìta gbọ́ kọ́lọ́n kó ṣe wá láǹfààní anta astaghfiruka. wa atubu salaamu aleykum wa rahmatullahi wa barakatuh. ní tàwọn ilé kókó wọn jà máa rí i bá. ìbéèrè mi nínú àwọn ìbéèrè tí mo rí òun náà ni pé mo rí arábìnrin kan ó sọ ọ̀rọ̀ pé òun rí arákùnrin kan pé arákùnrin bàbá ọmọ yẹn ni pé ọmọ yẹn wá jẹ́ student ó nígbà wá rí ọmọ yẹn ó rí ní hòhò ó wá ní bàbá ọmọ ó sì ya gbogbo aṣọ tó wà lára rẹ̀ bó ṣe wọ́n á sọ̀rọ̀ yẹn pé àwọn ìyá tó wá wà mí wọ́n sọ pé ọmọbìnrin ah, yìí wo ló wà nǹkan kan wọ́n sá náà máa fún ọmọbìnrin yẹn ní aṣọ wọ́n á ń ṣe ìpè pé ẹni bá fún ọmọbìnrin yẹn láṣọ báyìí báyìí báyìí báyìí ní àwọn ìpè ńláńlá ah, gbà tó sọ̀rọ̀ yẹn mi mọ nǹkan tí mo lè sọ wọ́n á ní kí n béèrè ní nípa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ah, ní àdúgbò wa àwọn bàbá tó wà ń bẹ̀ lọ́ba lọ́ba ni wọ́n àwa náà sì ní àwọn ẹ̀tọ́ kan tó yẹ ká gbà lọ́wọ́ wọn ṣùgbọ́n téèyàn bá dọ́dọ̀ wọn èèyàn ó ra bàbà wọ́n wò pé kí ni ìtako ẹ̀sìn Islam kí ni nǹkan tó yàn lè ṣe yíyan fi ẹ̀tọ́ yàn sọ́dọ̀ wọn ni àbí yàn kàn mọ́ ẹbẹ náà. ó ti yé ó ti yé ó ti yé so aláwọ̀kọ́ òun náà ni pé bàbá tó ń ṣépè yẹn kò yẹ kí èèyàn ó jẹ́ kí ó jẹ́ ẹni tí ó máa jẹ́ pé èpè rẹ̀ kò yẹ kéèyàn kọ́ kà sí náà aláwọ̀kọ́ kọ́ nìyẹn ó kàn jẹ́ pé kọ́lọ́n kó ràn yàn lọ́wọ́ láwùjọ wa tá a wà yín àwọn jẹ́ mùsùlùmí náà ká àti ní àwọn agbára kọ̀ọ̀kan so agbára kọ̀ọ̀kan tó bá wà ó máa ràn yàn lọ́wọ́ ó máa assist èèyàn ní àwọn irú situation tó wà ń bẹ̀ yẹn nǹkan tó ń ṣe yẹn ó gan nítorí ta sẹ́gbẹ́ lọ́ọ̀yà kan bá wà ní tó gbé lọ tó tí wọ́n ní kó lọ fún un tí wọ́n fọmọbìnrin yẹn lásọ tí wọ́n sáfù ẹ̀ níwèé kóòtù kékun ó bẹ̀rẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí gbọ̀n ni yóò máa bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ tó gbé nǹkan tó ṣe yẹn gangan ó ta kò fin Nàìjíríà ní kíní so ṣùgbọ́n àpẹẹrẹ dáhà mùsùlùmí nínú yẹn ní kíní àwa power àwa àwọn kankan tó yẹ pé ó yẹ ká ní so ó yẹ kí gbèsè ayé yẹn gbogbo ayọ̀gbẹ́ ọmọ kan lọ lọ ọ̀lọ́ kìnnìkì làwọn lọ́ọ̀yà yẹn kí ni wọ́n ń ṣe ìgbẹ́dẹ́ lọ kọ́ láti lè fi rìn sí ọlọ́run ọba lẹ́bi sọ pé ẹbẹ́ lẹ́ lọ kọ́ ẹ gbọ́dọ̀ ní àpapọ̀ pé ẹ̀yin ni o ẹ̀yin lọ́ọ̀yà tẹ́ jẹ́ lọ́ọ̀yà mùsùlùmí assistance tẹ́ fẹ́ ṣe fún Islam nìyí ẹnì kankan tẹ́ yẹn bá rí ẹ jẹ́ kí wọ́n pè yín kọ́ pé ẹ̀yin lẹ́wàá tẹ́kì kìnìyẹn ìjọba bẹ́ẹ̀ máa ma bẹ̀rẹ̀ sí bẹ̀rù ni ẹnìkan kan iléeṣẹ́ kankan tó bá wù ú ní kíní ó nà pé lọ́ọ̀yà tí wọ́n lè pè wá nílùú òyìnbó ara nǹkan tí ó máa ń káwọ́ àwọn èèyàn kò nìyẹn ọ̀kan lè kàn sọ pé ọ̀kan fẹ́ wùwà pé ọmọ rẹ ni ó wùwà bí bó ti wù ọ́ ibo ló fẹ́ wùwà bẹ́ẹ̀ kí ẹgbẹ́rú ẹ̀ náà ò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà ó lè ṣẹlẹ̀ tí gúrùpù yẹn bá ti kóra jọ tẹ́ pé àwọn wọ́n gbà pé nǹkan táwọn fẹ́ ṣe nìyẹn ṣùgbọ́n ọ̀tọ̀ ní nǹkan tó kàn wọ́n tẹ́ máa ní tẹ́ máa ní àwọn lawyers afẹ́ kọ́lé kinní kan afẹ́ ṣe kinní kan afẹ́ máa gbogbo afẹ́ ṣe gbogbo nǹkan tí ò ní túmọ̀ kan la yẹn máa ń ṣe tí ò mú ìrànlọ́wọ́ kankan tí wọ́n fẹ́ kankan yẹn gbogbo nǹkan tí ò mú ìrànlọ́wọ́ wá sá bẹ́ẹ̀ náà àwọn doctors náà gbogbo dókítà tá a tó jẹ́ dókítà mùsùlùmí àwọn gángan tó kọ́ odidi hospital pẹ̀lú owó tí wọ́n rí wọ́n tó kọ́ odidi hospital fún gbogbo mùsùlùmí gbogbo àwọn dókítà sì tá a ní tó mùsùlùmí tí wà ní Eh, Ọ̀yọ́ state wọ́n lè kọ́ hospital ẹyọ eh, wọ́n lè kọ́ hospital gbogbo mùsùlùmí ṣùgbọ́n irọ́ ni irọ́ ni àwọn èèyàn ò ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe wọ́n kàn dúró wọ́n ò ṣe tó yẹ kí wọ́n ṣe ọlọ́run bó dẹ̀bi wọn bá díjọ́ bí nàìjíríà kí á mọ̀ téèyàn bá mọ̀ pé òun lágbára níbi tó wà yẹn ó máa ó máa wọ́n máa pọ̀ ọlọ́pàá wa ọlọ́pàá ò ní kí wọ́n fún lásán náà wọ́n pọ̀ ọlọ́pàá wa wọ́n á dẹ̀ arrest bàbá yẹn pé nǹkan ló ṣe ọ̀kan sọ pé torí gbọ́jọ́ ọmọ rẹ kó ṣe kíní kan ṣùgbọ́n tó bá lágbára ló lè ṣe ogun eléyìí torí pé kí tó náà bá lágbára lọ ètò ọlọ́pàá wàhálà mi tún ti ṣẹlẹ̀ bá ṣùgbọ́n tó lágbára gan tó ń gan gangan ṣe tán àti dúró so wọ́n jọ bẹ̀rẹ̀ kéèsì yẹn ní kíní so ó dẹ̀ máa wín yẹn torí pé kíní nǹkan tó ṣe yẹn nǹkan tó burú ni ibùkọ́jọ́ mọ́ ẹ̀ so wọn kàn ní pé yẹn bá mọ́ mi yẹn kéèyàn kàn so látara bẹ́ẹ̀ eléyìí ò kí ṣe àwọn tí wọ́n sọ pé ẹni bá fún lásọ̀ dágbé kò bá lágbára kankan ẹni wàá fún lásọ báyìí báyìí ni ó rí fún ẹ káwọn yóò fún lásọ ìkọ́ nǹkan tó ṣe ọ́ ta kó wa ọmọlúàbí gangan ta kó wa ọmọlúàbí ẹlòmíì bí bàdàgò ti mú gbóyó àbò ti ṣe gangan ló máa ń ṣe ẹsẹ lómi gbà mí so ọ̀dọ́dọ́ náà bá débi tí ara rẹ̀ ó ti rọ̀ yọ rọ̀ wálẹ̀ títí tí ọmọ bẹ̀bẹ̀ ẹlòmíì máa wà pé òun lágbára tẹ́yìn bá débi tí ara ó ti rọ̀ yàn ara ọ̀rọ̀ náà so eléyìí ò kì í ṣe nǹkan kan tí èèyàn tẹ́yìn bá lágbára tẹ́yìn bá lágbára èèyàn nílé dá sí èèyàn tẹ́yìn bá lágbára so kéèyàn ó ṣiṣẹ́ lórí agbára tí èèyàn bá ní lórí ẹ̀ so kọ́lọ́nkọ́rọ́ ẹni kankan wá lọ́wọ́ so ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni pé a máa wáyé bẹ́ẹ̀ ni pé a fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn tó tóbi kéèsì tó tóbi ni ṣùgbọ́n bí kéèsì yẹn ti tóbi tó ẹ̀yin gángan kò yẹ kẹ́ ẹ sá sẹ́yìn ẹ̀yin tẹ́ fẹ́ lọ gba nǹkan àwọn tó bá gbàgbọ́ yé bi yín wáyé yín ẹ bá jẹ méje ẹ bá jẹ mẹ́wàá ẹwà yẹn ẹ lọ́dọ̀ àwọn bàbá àwọn àwọ̀ yìí dọ̀bálẹ̀ kò sí tí wọ́n ṣe fún yín àyídẹ́ ìsọmọ burúkú sọ ọmọ gbọ́ yín yé sọ kílẹ̀ ní sinmi àwọn gbọ́ yín yé sọ téèyàn bá dúró téèyàn bá bẹ lọ́n lórí nǹkan ọlọ́run máa ń ràn yàn lọ́wọ́ lórí ẹ̀ èmi kí àwọn máa bẹ̀rù ẹnìkan yẹn ó lè bẹ̀rù ẹnìkan kan àwa ẹ̀ ṣe báyìí ẹ lọ́dọ̀ wọn àwa náà sì nídìí ẹ̀tọ́ lọ́dọ̀ yín wọ́n yan ti yín lọ́tọ̀ọ̀ àwọn gangan mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá gan máa ń ju bẹ̀rù sí wọn lórí ẹ̀mí yóò jù sí wọn lórí ẹ̀mí gẹ́gẹ́ wá ní pé ẹ dọ̀bálẹ̀ lẹ́ẹ̀ fi wọ bẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ o aláwọn kan dẹ́gbẹ́ irun gbọ̀n gbé wọn ní òṣèlú wọ́n dẹ̀ ti fi ba gbogbo wọ́n ti fi irun gbọ̀n ba gbogbo wọ́n ti ba gbogbo ẹ̀ jẹ́ so àwọn yẹn dẹ́rìn wọn yí pé nǹkan tó ń dé wọn bẹ̀ kò wọn ò ṣe dáadáa kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá so o gbọ́dọ̀ jẹ́ wọn máa mọ̀ ọ́ pẹ̀lẹ́ sí ẹ ní gbogbo ibi téèyàn bá dé kéèyàn á ní pé tó kéèyàn fẹ́ gba nǹkan kan èèyàn á fẹ́ sèèyàn ta káàtì kéèyàn má ṣe bẹ́ẹ̀ ẹ lọ ẹjọ́ máa fà á bàbá ẹ fà á náà ní nǹkan títí wa tó jẹ́ tọ́ wa àwa ẹ sì ṣe bẹ́ẹ̀ ẹ sì ṣe dáadáa sí wọn ìtọ́ bá jẹ́ kó bá lè jọ pawápọ̀ àjọṣe ní tí wàá lè jọ pawápọ̀ àfẹ́lẹ̀ so nǹkan bẹ̀ kẹ́nìkan kan máa kẹ́nìkan máa dàlọ́ kó fẹ́ lọ dágbẹ̀tọ̀ èyí tẹ́ ìwà yín bá jọ jọ mọ́ra yín ẹ̀jọ̀ lọ sọ́ni bá ti rí yín tẹ́ bá dé bá ti wà group wọ́n máa recognize yẹn ẹja fáwọn ọmọ yẹn náà lẹ́tọ̀ọ́ tí wọ́n máa so ìdúrà tí wọ́n ṣẹlẹ̀ ńgbà mi bẹ́ẹ̀ náà máa ní bàbá àbí nǹkan kan ẹ pé ó súnmọ́ yín láàrin ibi wọ́n ń so ẹ ti mọ̀ pé eléyìí náà wà lórí ìjókòó gbàdé bá wa bẹ̀ so yóò àbáwọn ọmọ eléyìí ti rí inú ẹja ṣe tọ́ ẹ̀ka sí fún wọn so ọlọ́run. tí èèyàn bá fẹ́ fẹ́ ẹnìkan tí bàbá ẹ̀ wá fún yẹn kọ́ ní sàn pé ọmọ tí mo fẹ́ fún ọ yìí o yóò ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ ìjọba èmi gangan màá wáṣẹ́ fún un whereas ọkọ gangan kò wù láti jẹ́ pé kí obìnrin ó ṣiṣẹ́ tó wá gba condition yẹn láfà tó wá tó fẹ́ tán ǹjẹ́ ṣé dandan ni kó tẹ̀lé irú condition bẹ́ẹ̀ àbí kìí ṣe dandan aláwọ̀kọ́ nìyẹn lábẹ́rẹ̀ náà ká pé bọ́kọ wa ṣe sọ yẹn ọmọ yẹn náà lóòótọ́ kò wú ó ẹ̀mí rẹ̀ fàtí kó mọ̀ ṣiṣẹ́ bẹ̀ ó ń wo n tó ń ṣẹlẹ̀ láwùjọ bóyá ó wò pé bóyá ọkọ lè kú along the line tí ó náà wò pé òun sá ṣiṣẹ́ ni bẹ̀ ọkọ rẹ̀ ò fẹ́ kó ṣiṣẹ́ yẹn ṣé òun náà ní abala bẹ̀ ṣẹ́ lẹ́sẹ̀ ni àbí kì í ṣe ẹlẹ́sẹ̀. alhamdulilayi abalami ìbéèrè yín ìbéèrè tí ó tóbi ni ó yẹ pé ẹ̀kan kó lókè ni ẹ̀kú láti òkè lẹ́tí kó ẹ kó láti ìsàlẹ̀. so òkè lẹ́tí kó ẹ kó láti ìsàlẹ̀ ẹlòmíì sì tún lè sì gbọ́yé nínú àwa tí à ń wà ńlẹ̀lẹ̀ kí ni gánà lè sì gbọ́yé ńbẹ̀ náà ni wípé obìnrin aṣọ wípé kọ́mọ̀ ṣiṣẹ́ sọ àwọn èèyàn wàá sì gbọ́yé wípé àà obìnrin tí wọ́n ní kọ́ ṣiṣẹ́ ni so òun ò ní kóbìnrin ọmọ ṣiṣẹ́ so ṣùgbọ́n obìnrin wọ́n ní kọ́ lọ mọ́ṣáláṣí òun ò ní kọ́ máa lọ mọ́ṣáláṣí ṣùgbọ́n wọ́n ní tí fìtínà bá ti wà ní mọ́ṣáláṣí kọ́ máa yẹ kí ni o kọ́ máa lọ mọ́ṣáláṣí ìyẹn ni pé wàhálà àdánwò ìnira ẹ̀ gẹ́gẹ́ pé yóò jẹ́ wàhálà ni kó máa fi ṣe obìnrin tó bá gbé ibi tó ti fẹ́ ṣiṣẹ́ alákọ̀wé rẹ̀ tó bá jẹ́ gbé ibi tó jẹ́ gbé bẹ́yà bàbá rẹ̀ ní complain òun náà ni ó lọ ọbẹ̀ àbí àbúrò bàbá rẹ̀ ló ní complain ó mọ̀ pé gbogbo ohun tó máa fẹ́ ṣe ń bẹ̀ òun rí nǹkan yẹn ṣe pẹ̀lú pé kò ní sí wàhálà fún òun òun ní kó má ṣiṣẹ́ ṣùgbọ́n tá a bá ń bẹ̀rù wípé fitna lè máa ṣẹlẹ̀ tí máa sábà ṣẹlẹ̀ níbi àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ ibi iṣẹ́ ìyẹn èèyàn lè wò pé fitina yìí kó má bàa kó bá wa níwájú ọlọ́run a fẹ́ rí owó owó tá a wá fẹ́ rí yọ wà jẹ́ nǹkan tó pé yọ wà kó wà lábà wa ìkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé iṣẹ́ nígbà míì iṣẹ́ ìjọba ń gbà mí yẹ́dọ́bìnrin fẹ́ lọ ṣe táwọn kan fi fẹ́ gómìnà òṣìṣẹ́ ni pé iṣẹ́ yẹn máa ń tèkì táìmù gan á iṣẹ́ teaching àwọn tó ń lọ skul tó ń bá lọ skul láàárọ̀ àárọ̀ kùtùkùtù báyìí sílẹ̀ ti mọ́ bọ̀ báyìí mọ́tẹ́mẹ́ mi mẹ́lẹ̀ láago mẹ́fà ló ti bọ́lọ̀ jìjì ìgbọ́ngọ́ ló ní iṣẹ́ rẹ̀ kan tẹ́gbọ́n náà bá ní skul ní sinmi gbàdúrà wù ní òde ẹnìkan kò ní kọ pé kọ́ wọn kan ìwé lẹ̀lẹ̀ ṣùgbọ́n ẹnìkan ló ní skul kọ́lá kẹ́ni ọmọ dìde láago mẹ́jọ ní títí ẹ̀ kó dé láago mẹ́wàá gbogbo ẹni tó gbà síṣẹ́ pátá yẹ́nyẹ́ ó bọ̀rọ̀ ti dé ó ní kí wọ́n kíní lẹ̀lẹ̀ mọ́tò bá dé láago mẹ́jọ yọ parí iṣẹ́ ní bí aago kan àbọ̀ wọ́n sọ fún pé lẹ́sìn wà tí ó sì fáwọn ọmọ tó ṣe lẹ́sìn ẹlòmíràn ló tún gba private lesson pé ọmọ kan tó ń tún lè dọ́gbọ́n kọ́ tó ń tún lè fi dé so látàwọn abẹ yóò wá lo táìmù tó pọ̀ sí abala apá afẹ́ wá jíjẹ afẹ́ wá mímu táìmù tó wá kéré òní ó lè lò bóyá fáwọn ọmọ ẹ ẹlòmíràn wọn báyìí ọmọ kékeré ọmọ tó yẹ pé kò yẹ kó tí ì jì láàárọ̀ kùtù tí wọ́n tí wọ́n bí wọ́n sáré jí báyìí so yóò ti sáré jí ah òun ò gbọ́dọ̀ sùn so yóò ti sáré lọ wọ́n sí daycare so àwọn yẹn yóò gbé gbogbo kíní ẹlẹ gbà gbì gbì gbì ó ti lọ tó gbé kọ́ gbọ́dọ̀ pẹ́ ìyẹn iṣẹ́ lọ́wọ́dọ̀ ajé pé iṣẹ́ ìjọba tó yẹ kó ti nígbà tó gbọ́dọ̀ débẹ̀ àbí iṣẹ́ aládàáni kan tó lọ gbà tó gbọ́dọ̀ débẹ̀ wàhálà tó máa ń ṣe ṣe kéékèèké àwọn tó ń ṣiṣẹ́ báǹkì náà ní kì í ṣe wàhálà kékeré fún mi tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ tíyẹn bá wo situation yẹn èèyàn wò pé ah wàhálà tóbìnrin ń face láwùjọ tiwa ń bì kò kírètì ọ̀nà tóbìnrin lè gbà máa ṣiṣẹ́ tí ó jẹ́ rọrùn fún òun ló máa fa wàhálà yẹn yẹn ló fi wá jẹ́ pé àwọn tó jẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wà ní school àwọn tí máa ń rí àwọn kinní yẹn àwọn student ló máa ń àwọn tó máa ń jẹ́kùnrin wọ́n ti máa ń ra àwọn kinní àtòbìnrin tó wà ní school tó wà wò pé ah àgbọ̀dọ̀ design life wa bí Nàìjíríà ti ń lọ yìí o nítorí ẹ̀ka ṣe ni wípé bóyá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọkọ ẹ lọ́ máa ṣiṣẹ́ wá èmi ó wà nulẹ̀ màá máa ṣe àwọn nǹkan kan téèyàn lè tà kéékèèké nígbà tó bá wù mí so a máa mójútó àwọn ọmọ tòkè wọ́n pé ó yẹ kéèyàn mójútó ọmọ ìgbà gbogbo àwọn ọmọ fẹ́ di nǹkan lórílẹ̀ ayé òbí ló máa kọ́kọ́ mójútó náà òbí ló máa kọ́kọ́ mójútó pàtàkì jùlọ àwùjọ dáhà tó wá wà yìí téèyàn bá múra dáadáa òbí kan gbọ́dọ̀ fààyè lẹ̀ tẹ́wọ̀n òbí tó bá dé kọ́ máa ń sọ̀ sí ó fààyè lẹ̀ ni bóyá onígbé lọ skul onímọ̀jútó skul mọ̀lẹ́gbẹ́ obìnrin yẹn gbé òun gángan ó ti lọ Àbújá ìyá ó ti lọ kínní kan ọmọ yẹn wọ́n kàn nìkan nìkan àwọn ọmọ ọ̀dọ́ kọ́kàn wọn mú wọn lọ skul àwọn ọmọ yẹn ìyàkuyà ni wọ́n yà tẹ́bàdà ìyàkuyà yẹn tán owó wà bẹ̀t àwọn ọmọ òbí yẹn ò ní gbádùn àwọn ọmọ yẹn wàhálà ló máa jẹ́ fún ẹ lọ́jọ́ ọ̀la ara wàhálà táwọn yẹn ń sá fún nìyẹn pé tá a bá ní kí gbogbo wọn lọ gbaṣẹ́ báyẹn yóò di wàhálà ìlú yẹ káwọn gbọ́ yé pé kéde pé ẹ̀sìn sọ pé kóbìnrin ọmọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ wàhálà tá a ní láwùjọ wa tá a wà yìí wàhálà kan tó ga ni wàhálà tó ga ni àwọn obìnrin yẹn ló fi jẹ́ pé àwọn tó ń jẹ́ àwọn brothers wa ń wò pé kí làwọn fẹ́ ṣe táwọn òfin ní lùsì ọmọ so ìyẹn ló fi máa yẹ pé ẹnìkọ̀ọ̀kan máa wò pé ìyàwó òun ó là yẹ pé ó ti jáde yunifásitì àbójáde kankan kọ́ mọ̀ kọ̀ọ̀kọ́ ṣiṣẹ́ ná so ká lè ba àgbàgbọ́ yé bẹ̀yẹn dáadáa kọ́ mọ̀ bá kọ́ mọ̀ kọ̀ọ̀kọ́ ṣiṣẹ́ ná so bẹ́ẹ̀ kó wọn lọ máa ṣiṣẹ́ káwọn máa manage káwọn ọmọ báwọn ti fẹ́ máa mú mọ́ra wọn tí ó fi lè rọrùn nítorí ọmọ náà ní kékeré nítorí kankan wọ́n fẹ́ kọ́ ọmọ wọn wúlò fẹ́ sìn kọ́ ọmọ wọn dẹ̀ wúlò fáwọn. ṣùgbọ́n àwọn òbí tí wọ́n náwó lórí ọmọ tó lọ yunifásitì àwọn wàá sọ wípé wa Mr Man wa. <laughs> ọmọ yìí ó máa ṣiṣẹ́ o tó kí mo ti da yín mọ̀ tí ṣòkòtò yín bá ti lọ sókè báyìí ò ní jẹ́ kọ́ ọmọ mi ó ṣiṣẹ́ àwọn gbà pé ibi iṣẹ́ yẹn òun ní kí ni o òun lọ̀gá so àwọn nǹkan tó máa mú dání nìyẹn nǹkan méjì náà tó máa mú dání ni pé ẹlẹ́gìn náà máa mú dání ni pé tó máa ti rí àwọn brothers mi wọ́n ti máa pé ah, ọmọ yìí ó ṣeé ṣe kó bojú. Mm ó bò lójú tí wọ́n á sọ pé ó wà fi àwọn kíní méjì yẹn lẹ́ẹ̀lẹ́ wá kò gbọ́dọ̀ bójú o mò ń sọ fún ọ ní ìsìn o ẹlẹ́ẹ̀kejì ni pé yóò ṣiṣẹ́ o mò ń sọ fún ọ ní ìsìn o sọ méjì yẹn làwọn àfilẹ̀ àwọn bọ́lá ṣọ́ dẹ̀ wò yí pé ẹ̀sìn ọlọ́run ibò sísá ó ti gbọ́ yẹn wípé kóun ò bójú kóun ọ̀rẹ́ tọ́jú ọmọ òun kóun ṣèṣìrànlọ́wọ́ sọ. So, ìyẹn wa máa ń ṣẹlẹ̀ àwọn bàbá yìí náà wọn ò lẹ́bi àìlẹ́bi wọn ò nìyí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn míì wà rẹ gbé ìmọ̀nì tí wọ́n ní ìmọ̀nì kọ́ àkídà tí wọ́n ní kì í sí àkídà tó ṣe dáadáa sọ ìyẹn ló máa ń fà tó fi jẹ́ pé ẹlòmíì nù wọn irú à tó gbé obìnrin nìyí tẹ bá fóbìnrin wọlé ẹ padà rí à yóò rà sí ṣe tiẹ̀ ìwọ náà rà sí ṣe tiẹ̀ ṣé máa ń rán ṣìṣe ara yín ẹlòmíì wà wípé no mo fẹ́ kọ́ ọ lẹ́ni màá lọ fẹ́ lómi ni so irú wàhálà báyìí máa ń ṣẹlẹ̀ wípé kí ni ọmọ èké sì lẹ́ni yẹn ọmọ èké sì ní iye ọgbọ́n tọ́gbọ́n ọgbọ́n tí ojú gbé màá fi ẹlẹ́ mo lẹ́lómi tí mo fẹ́ fẹ́ ń ta <laughs> plan ẹjọ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ a rí i pé obìnrin tóun wá tóun tóun dé yìí a rí àwọn bàbá yìí máa mọ̀ pé reality ń bẹ reality làwọn máa ń sọ reality làwọn máa ń wò yìí pé ìwọ yìí ìbojú koro ìbojú ní ojú kìíní yìí ó lè di ọ̀la ní ìsìn kan sọ pé ọ̀fẹ́ ọmọ yìí mọ́ ó lè di ọ̀la ní ìsìn kan sọ pé ọmọ yìí ò wùwà tó tẹ́ ọ obìnrin tẹ̀lé mọ́ wùwà tó tẹ́ yàn ọwọ́ akúbọ́kùnrin ti fẹ́ manage ẹ̀ tọkùnrin wa jẹ́ tó ti ní experience dáadáa tọ́ ẹgbẹ́ ọ̀dọ́ bá ní yọ yàrá gbogbo àwọn ẹ̀ tí máa bá sọ̀rọ̀ mi ò gbà mọ́ mi ò mi ò díjẹ mi ò fẹ́ mọ́ yóò sì rẹ́ lómi torí pé òun sì wà lọ́dọ̀ yọ wà lọ abandon ọmọ yẹn rẹ̀ àbí kó tiẹ̀ tún lọ fẹ́ lómi ilé so ibi tí wàhálà ti máa ń wáyé nìyẹn pé àwọn tó si àwọn kìíní yẹn gbọ́yé tí wọn ò lè ní faradà pẹ̀lú obìnrin tí wọn ò lè wo wípé àwọn fẹ́ ṣe kí àwọn òbí yìí kí wọ́n máa rí i pé nǹkan táwọn fẹ́ ṣe yìí àwọn sọ́ọ̀sìdì lórí ẹ̀ wọn ò wá ní lè rí kìíní yẹn ṣe ìyẹn ló máa ń fàdé pé àwọn tí wọ́n máa ń rí àwọn bíi méjì mẹ́ta mẹ́rin tí wọ́n yẹ pé ọmọ ń di wàhálà bẹ́ẹ̀ torí ẹ̀ làwọn náà fi máa ń yarí káná ti ń rá àwọn èèyàn kan tí wọ́n ń sọ tí wọ́n ń sọ síìdì dáadáa ni ọba tí mo gbà fáwọn èèyàn sọ ara bíi tí problem wà ní ẹ fẹ́ ṣe nǹkan ẹ tún wá nílé nífaradà lé lórí ẹ nílé nífaradà lé lórí ọkùnrin tó kàwé obìnrin tó kàwé tẹ́jọ tẹ́jọ jáde tẹ́jọ kàwé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí tí wọ́n bẹ̀rẹ̀ kí nínú ìyàlẹ́ báyìí ọ̀tá tiwọn ní ọ̀làgbára jù pé ọ̀tá èbó gangan wà bàbá ńlá wàhálà ni so èbó ńláńlá ni ó mọ̀ jáde so èbó ńláńlá lẹ́yìn méjì ọmọ fọ̀ nínú yàrá so so I have my right kíní kan kíní kan wọ́n rẹ̀ you don't have any right here so gbogbo iye ìjọ máa dàrú sọlá gbé ọmọ kan tí yóò tó nǹkan kan ní dọ́yìn kó tó ah ọkọ òun ti hàn lẹ̀ yíyíyí ó lè fi sọ so dọ́yìn pé ojú òun lọ fínfín òun ó tètè wálẹ̀ ṣùgbọ́n dọ́yìn gbé kíní kan òun ò ní wálẹ̀ ẹ̀mí ìjọba jọ máa fa so ibi tí wàá láwọn nu ẹ̀kọ́ ẹ̀gbẹ́ díẹ̀ ni ó ti jẹ́ kẹ́ ẹ lajú ẹ ti lajú ẹ ti mọ kálukú ti mẹ̀tọ́ ara rẹ̀ so ibi tí wàá láwọn nu tọba kóòtù àdìsí oní kóòtù àdìsí tọba yìí kíníkan ní ó ṣe kíníkan ṣe ẹ bàjọ́ dàrú ọmọkè egun ọmọkè dẹ̀ tún bẹ lára yín so arabi tí wàhálà ti máa ń ṣẹlẹ̀ nìyẹn ìyẹn làwọn bàbá yẹn máa ń wo reality yẹn náà máa ń wo àdàbà bẹ́ẹ̀ ṣerú nǹkan báyẹn a gbọ́dọ̀ jẹ́ ẹni pé a níbi tá à ń lọ ká so ìyẹn ló máa ń fà lọ́dọ̀ àwọn tán jẹ́ àwọn òbí yẹn tá a bá wà lọ́dọ̀ àwọn òbí yẹn àwa promise wọn wípé <laughs> inshallah inshallah sọmọdé <laughs> wa fẹ́ promise yẹn diplomacy ni ká máa lò because àwa gẹ́gẹ́ ti mọ̀ pé àlè mú promise yẹn ṣe láéláé ẹni obìnrin tó jẹ́ kó dìgbà kó n fẹ́ bójú ó ti wà ní ẹ̀mí tiẹ̀ ó ti gbọ́ kínní yẹn yé fún rẹ̀ yẹn ló mọ̀ ṣẹlẹ̀ ó ti gbọ́ yé ẹni tó lè yí lọ́kàn padà kò sí tí bọ́lá yẹn bá lóhùn ọ̀fẹ́ mọ́ gan yóò sọ pé lọ́wọ́ lóhùn òbójú ni ọ̀rẹ́ ara òun lómi ẹ̀fẹ́ ìjà ti sọ pé ó ní pé ọ̀dọ̀ dádì òun kákan fi kó lọ́dọ̀ dádì òun tó máa di kó mẹ́ báyìí òun ti bẹ̀rẹ̀ sí bojú òun tó ń nù so ẹ̀rẹ́ ti jọ agri ààrẹ lè sọ lọ́dọ̀ bàbá bàbá wò pé kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí nìkan kankan ṣe ń bì sọ dáhà sọ ni pé wẹ́ ọmọ lọ́wọ́ àlọ́wọ́ rẹ̀ oníkẹ́ lọ bá sọ̀rọ̀ <laughs> ìwọ ma sọ pé ọ̀sán àdéhùn pé <laughs> fún wọn ìgbọ́dọ̀ bá sàdéhùn náà ó lè mú sẹ tẹ́tẹ̀lé ọlọ́wọ́ kan bí ọlẹ́rìí nípa sàdéhùn fún wọn ṣòwòrán àmọ́ bó ti dájọ́ rẹ níwájú ọlọ́run sọ ẹlẹ́ẹ̀kejì náà ni lórí ìbéèrè lórí ìgbé yóò ṣiṣẹ́ àbí òní ṣiṣẹ́ náà ẹ̀yin méjì lẹ́ni plan ọmọ nítorí káwọn bàbá ó ṣe ni gbé bóò náà ti fẹ́ àṣìṣì ọmọ wọn báwo ni wọ́n ti fẹ́ ràn lọ́wọ́ nǹkan tó dáa àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá tó bá ní reason dáadáa àwọn máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n á béè lọ́wọ́ ọmọ wọn wọ́n á dòwe kí lọ fẹ́ ṣe o fẹ́ o fẹ́ o fẹ́ bójú àbí sọ fún mi mo kàn fẹ́ mọ̀ lónìí bẹ́ẹ̀ ni o fẹ́ ṣiṣẹ́ àbí sọ fún mi fẹ́ ọkọ rẹ kó wa wọn wà á mọ bí wo ni wọn ti fẹ́ ṣe gbogbo àwọn kìíní yẹn bẹ́ẹ̀ lómi yóò ló wọn fẹ́ gbọ́ rárá so ó yẹ káwọn náà assist àwọn èèyàn ẹni lórí ẹ̀sìn tí bàbá bá ń bá wà kò ní sí wàhálà kankan sọjọ́ bá ti bàbá yẹn ẹ̀yin méjèèjì tẹ́ ẹ bá ti sọ pé ẹ wò lo diplomacy tẹ́ fi fẹ́ra yín tẹ́ bá fẹ́ra yín tán ẹ try láti manage ara yín nǹkan tóbìnrin ọba máa ṣe nínú ilé tó yẹ pé òbí yẹn náà rí i pé ó ń ṣe nǹkan kan ẹ ronú sí nǹkan kan tó lè máa ṣe tí ó tóbi dáadáa tó yẹ pé táwọn òbí yẹn bá rí i pé ó ń fún àwọn lówó ó ń ṣe dáadáa sí wọn so ọkàn wọn máa máa balẹ̀ dáadáa ṣùgbọ́n ọdún kan ọdún méjì òun kankan ò lè dá nǹkan kan ṣe àfi tó bá dé pé ìwọ nìkan ló bá rí ìwọ náà tún ní o tún kówó rẹ pamọ́ o tún ya òun o tún máa fún lówó pé kówó yẹn irú ẹni tó bá ṣe báyẹn òun lọ yẹ kó sọ fún pé ah, gba owó báyìí wàá lọ kí dádì àti mọ́mí ẹ̀ ra nǹkan báyìí dání kó gbé fún wọn tẹ́ bá ti ń ṣe nǹkan báyìí tó yẹ pé wọ́n lọ ọ̀dọ̀ wọn ẹ̀ ń sẹ́ǹdì nǹkan sí wọn ẹ̀ ń ṣe dáadáa sí wọn bọ́dà ẹ̀ lè ra sọtẹ́ lọ fún wọn wọn á rí i pé àà ah, ah, tẹ́ ẹ̀ bá jẹun sẹ́kù ẹ̀ lè rántí pé kẹ́ ẹ wá ra sọ fún wa so tẹ́ àwọn bá dẹ̀ sọ pé ọmọ ẹ̀ ṣe ọmọ àṣìṣe ẹ̀ máa wọ̀ rí plan táwa ní nìyí pé kémi ká ṣe báyìí ká ṣe báyìí so diplomacy yẹn lèyàn mọ̀ lò fún wa ìyàwó àmọ́ ṣe dáadáa dáadáa yẹn bá ti wá ń ṣe yẹn ti máa borí gbogbo nǹkan ti kìíní yẹn so ẹ̀kọ́ yẹn ni ká ní ká dẹ̀ jẹ́ ẹni tí ó ṣe dáadáa fún wa so ọlá ọlá. nam ẹjọ stars ìbéèrè tèmi ni pé méjì ni ọkọ bẹ́ẹ̀ ni pé tí màsí ìdájà tó bá yẹ pé ó bá dé ẹgbẹ́ sí àwọn tó bá wá bá láyé nìkan ni ni ó jẹ ni ó jẹ fitna fún ni àbí àwọn tó ti kú náà tí wọ́n máa jí yóò máa jí àwọn náà dèdè tí wọ́n máa jẹ fitna fún àwọn náà torí ẹnìkan sọ pé kò ní jí àwọn tí ó bá ti kú. nàmì lẹ́kẹ̀jì ni pé ọmọ tí ò ti bàlágà tó yẹ pé ó wá ń kírun tó yẹ pé ó sì ń kírun yẹn dáadáa àbótún ó tiẹ̀ tún ti há Quran ṣé ẹ̀sìn rẹ̀ ṣé bóun ni ó sì máa gbà sí àwọn òbí rẹ̀ tó ti àwọn tó tọ́ sọ́nà sí orí kìnìyàn sáwọn ni ó máa gba ẹ̀sìn yẹn. sọ ọ̀làǹdí ọ̀bẹ̀lámìn nǹkan alákọ̀ọ́kọ́ onáà ni pé màsí ìdájà nígbà tí ó bá dé ẹni tó ti kú ti parí ayé títí ẹ̀ sọ ẹni tó ti kú nínú kó kú mùsùlùmí àbí kó kú ní kíni ọ kẹfìrí sọdí màsí ìdájà bá dé ẹnu pé òun ọ̀kan ṣe mí rékù bóyá kó jí òkú dìde nígbà tó wà bí sàárè bẹ́ẹ̀ òkú yẹn kọ́ ló jí dìde ó kàn gbé nǹkan tí ẹ̀ ẹ̀ ah, ó gbà fún mi àbọ̀ gbà fún mi ó lọ gbà fún so fitna yẹn àwọn tó wà lórílẹ̀ ayé lọ kì í ṣe àwọn tó ti kú ṣùgbọ́n náà mírèkù tí ó ṣe ni pé yóò jókòó sí so ṣùgbọ́n irọ́ ni nǹkan tó ṣe kí ni ọ tó jí dìde so bí títí ẹ o ti rí gẹ́rẹ́ ni. ìbéèrè yín ẹlẹ́ẹ̀kejì ọmọ ekele ká má sì gbọ́ yé ọmọ ekele tó kírun tó gbáwẹ̀ tó ṣe gbogbo ẹ̀ ẹ̀san yẹn inú ìwé ìwé wà ẹni tó encourage ẹ̀ pé kó lọ kírun ẹ̀san encouragement ló máa ní wọ́n lẹ́ni kó ti gba aládàá ọmọ ọlọ́mọ ọmọ tó ṣe nǹkan ní pẹ̀tọ́ kí bàbá rẹ̀ inú tó kí kùránì tó há kùránì tó ń kà bàbá rẹ̀ ni wọ́n wà lọ kó ládàá rẹ̀ fún kò bá láǹkà yìí mú náà ṣùgbọ́n òun lọ́ ẹ̀ńkọ́rẹ́jì olónáwó lórí ládàá abala tó ṣe yẹn òun lọ́ máa gbà ẹnìkan má dì sí wa obìnrin tó mú ọmọ rẹ̀ lọ sí kíni ọ obìnrin tó yẹ pé ó gbé ọmọ kékeré kan dání so wàhálàkì hajjọrọ so bí wọn bẹ sí ìbọn yẹn bẹ́ẹ̀ nìyẹn ọmọ yìí ní ájì ọmọ tó ní ájì ájì yẹn ọmọ yẹn ní ẹ̀san ájì tó ṣe ìwọ gbà ládàá pé wọn lọ àsísì ẹ tó fi rí ájì yẹn ṣe ó tán ájì lù ti mẹ́mẹ́ kí wọ́n lọ ní gbogbo ládàá ọmọ yẹn so ìwà ló ní sinmi báyìí so ọlọ àlọ. شر لا إله إلا أستغفرك وأتوب إليك